ọmọ nìyí ọmọ níjẹ́ ọmọ làwòrán èrè orí mi fún mi lọ́mọ mi o kò lè bá mi kalẹ̀ ọmọ mi o ọmọ nìyí o ọmọ nìyí ọmọ níjẹ́ ọmọ làwòrán èrè orí mi fún mi lọ́mọ mi o kò lè bá mi kalẹ̀ tọ́jú ọmọ rẹ kó lè fún ọ nísinmi ọmọ tá ò bá kọ́ akọ́tìlẹ́ta dandan ni tọrọ mọ lèrè ayé ọmọ láṣọ èní araṣọ lọ́jà ọ̀la araṣọ lọ́jà tó bá yá aṣọ àṣègbè ọmọ ní ká rà o. ọmọ mi ò wá ọmọ. kò lè gbà mí kalẹ̀ ọmọ mi ò ọmọ nìyí. ọmọ nìyí ọmọ mi fún mi lọ́mọ mi ò kò lè gbà mí kalẹ̀. ohun tọ́wọ́ ò lè rà láyé ohun tálágbára wá kíkan kíkan alábàárò àkọ́kọ́ òun lọmọ jẹ́ tọ́jú ọmọ rẹ kó lè fún ọ nísinmi bẹ́ẹ̀bí bá lọ bára bá lọ ọmọ mà ní o ọmọ láṣọ òwò ọmọ lẹ́bí ọmọ láyé ọmọ mi ò. lọ́mọ mi o kò lè bá mi kalẹ̀ ọmọ mi o ọmọ nìyí ọmọ nìyí. etí ẹ mélòó. méjì. sọ fún diola kó o bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ó sì gbọ́dọ̀ gbọ́ kó o sọ fún pé òjà bí ò lè gbè mí kó ṣe mí bó ṣe bá mi tó bá wá kọ̀ tí ò ṣe mí bó ṣe bá mi n ó pa àwọn ó pa àwọn náà ah! àbí kìí tiẹ̀ kọ́kọ́ pa àwọn kan lórí. kí ló dé kí ló dé kí yàrá yàrá kí ló kí ló ṣẹlẹ̀. bíọ́lá mo lálàá burúkú kan sí ìwọ gan dẹ̀ ni wọ́n rán mi sí o èmi kẹ̀ bẹ́ẹ̀ ni wèrè kan ló ń lé mi ó lé mi tàdátàdá ni pàpà wo ó fi ń yé mi wípé o ò ṣe sídìí pẹ̀pẹ́ o fẹ́ máa jẹ́ mi ó mú wípé kí n sọ fún ẹ wèrè yìí ó lágbára gan o tàdátàdá ni o ó ní kí n sọ fún ẹ pé kó dá nǹkan ní nǹkan tó wà lọ́wọ́ ẹ padà díẹ̀ dúró ná Bíọ́lá èmi ò ṣàmì parọ́ fún ta ló gba nǹkan lọ́wọ́ ẹ̀ tàbí ó ṣe nǹkan fún èmi èmi ò gba nǹkan kan lọ́wọ́ anybody mi ì dẹ̀ ṣe nǹkan kan síyàn. oṣù ọ. bó ah. mà ṣàánú mi. sórí hmm. ìyá báyọ̀ ìtòlá kékeré ni o. irọ́ ni. ó kékeré ni sí eléyìí tèmi fúnra mi tí mo kí ni o fẹ́ ṣe yìí. mo fẹ́ jẹun ni. ṣé wàá tó ṣe ń di pẹpẹ ló wàá fẹ́ jẹ ní ìdí pẹpẹ. adé ọlọ́run máa bẹ̀rẹ̀ ó lè jó oúnjẹ ìyá ló ń ṣàtúnṣe. Hmm, hmm, hmm. kò lè pani kò lè pani kíní yìí mà ti ń yí bọ́lọ́ mọ́ wa lọ́wọ́ bọ̀. kóńdò yìí ká ni. wo èmi ò mọ nǹkan tá a tiẹ̀ wá kò yé mi mọ́ báyìí o àti pàápàá pàápàá bí ọlá o ìjọ wo ló ti fojú kan ọmọ yẹn. <laughs> ọ̀rọ̀ náà ló béèrè yẹn mo ti fojú kan wọn ní ìsìn ó ti tọ́dún márùn-ún. bẹ́ẹ̀ ni ó wá ń béèrè pé gbàwo ni mo mú ọ láàsì ọmọdé sọ gbá náà ó wá ń béèrè àná ṣé nígbà tó bá rí gbá òun ló máa rá mi ṣùgbọ́n tá a bá fi ogún ọdún pilẹ̀ nì ọjọ́ ògangangangan ló fẹ́ já sọ́jà ṣojú ọdún wà lẹ́yìn lóòótọ́ lọ ní ọmọ àlè ló ní ọmọ àlè ló máa ń dúró tọ́mọ àlè tó gbà náà ah, ah, ẹ má jẹ́ káwọn èèyàn sọ ọkọ tó yẹ kọ́kọ́ sí i ẹ má jẹ́ kó tó rò tí sáyé ẹ má jẹ́ kó pè é lórúkọ jẹ́ náà. orúkọ tó bá wù wọn kan pè mí ìlú àjọkí á lè mí lù mi ò rẹ́ ní bọ́ọ̀dì ń sẹ́ òun lè pè lórúkọ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ náà ẹ́. orúkọ òun ló fẹ́ pè mí. òkú rorò ni alágídí téèyàn bá ń bá sọ̀rọ̀ tí ò ní gbọ́ tó ká gidi bọ̀ níbi fáànù ìbò ṣé bí wọ́n wíwá tó wù nìyẹn abẹ́ sọ ní gbangba abẹ́ sọ ní kọ̀kọ́ ò gbọ́ ṣé bí mi fẹ́ sọ tẹ́lẹ̀ ká bẹ̀rẹ̀ kọ́ bẹ́ẹ̀ sọ tó ń sọ yìí ó ká gidi bọ̀ ní nìyà kí ló dé gbogbo ìgbà tó ti kọ́ ọ̀tẹ̀ mi ìyá tó bí ẹ lọ́mọ mo tún wá bí wọn fún ẹ tó ti mo lẹ́yìn ìgbà tí mo wáyé mo mi ò rí wẹ́lẹ̀ ìrí o kí ló ṣẹlẹ̀ gangan lọ́nà ah kí ló ṣẹlẹ̀ ah. ṣé mi ló fẹ́ fẹ́ ni àbí màá nù because gbogbo ilé tó ń sọ yìí kò sí kan tó kọ́ mi pẹ̀lú ẹ̀ màmá mi tí ò mọ mi tí mo wà láti jọ yìí tó ìsìn ìdòwò ìwádìí àwọn pé bí ara kí n dájú màmá mi kì í ṣe kíní kan wò ó tó wáyé pé màmá mi ló fẹ́ fẹ́ kò wá wọn lọ kò tó wáyé pé mi ló fẹ́ fẹ́ kọ́ tó bá ti sọ òní kò dólé nìkan tí ń dẹ̀ sọ ẹnu adólé lórí kò sí èèyàn tó lè lè padà so ti gbọ́ tó wáyé pé màmá mi ló fẹ́ kó bọ́ sí ìgboro kò bẹ̀rẹ̀ sí wá wọn kiri ọ̀rọ̀ yóò lè tó bẹ ṣe ń fa ìlú ìyá iná ló má ṣe bí wà títọ́ ní kí má bínú má bínú náà ẹ́ má bínú jọjọ bá ọ̀rọ̀ àbúrò ẹgbàá rò tó tó rò gbọ́n. Mommy. Mommy. Huh? Yes, darling. Okay. Which is the fastest animal between lion and cheetah? Mercy. What is it? Ṣé o rí busy Must always intrude. Eh? I'm trying to concentrate. O tún dé pẹ̀lú gbogbo questions tó máa ń bi mí. Ṣé mo ní phone? Then go online bring gbogbo questions about February one day á me. And if you can, ask your daddy. Ah! Okay, ah. I'm gonna ask daddy. Ah! Mo pé mo tún àti concentrate mo mo mo mo mo kọ speech tèmi náà tún disturb me, Please! Ha! Question, question, question. Every day there, there must be a question. Daddy, Mercy, how are you? I'm fine. Okay. Daddy. Mm-hmm. I want to ask you something. But Mercy, you see that I'm busy. But Daddy. Mercy. Daddy. I said I'm busy. Can't you listen to me? fún kó lè bá mi o ọmọ mi ò ọmọ mi ò. nígbà tí mo bá ní attention wọn wọn máa fún mi ní excuse tó bá lọ sí ìgbà ilé mi wọn lọ South Africa lọ́la. Màídíá ṣàlàfíà ni jọ torí ọlọ́run ó dẹ̀ bá mi ra ráìsì lọ́dọ̀ ìyá Ṣèkì níbẹ̀ yẹn kó bá mi ra ráìsì bíi kóńgò méjì kó bá mi rẹ̀ wà kó bá mi ra òróró. mo fẹ́ sáré ní pẹ̀lú èèyàn ní ọ́fíìsì mo bá dẹ̀ ní kí n máa ń lọ ṣọlá jọ wá má bínú. jọ ah, mi ì mọ bóyá o lè bá mi ra ráìsì ní ọ̀dọ̀ ìyá sẹ̀kì ńbẹ̀ yẹn kó bá mi ra bíi méjì kó bá mi rẹwà mọ́ kó bá mi ra ground pepper kó lè bá mi ra maggi. ṣọlá ṣé tí o lè ṣọ́ á pè mí. ẹ n kiri kó sáré bọ́ọ̀mù ra rẹ̀ torí mi jáde. kò fọ níṣà ẹ wo mú mi tí bá gba owó ìlọ́wọ́ yín èmi ti bí ń pa tẹ́lẹ̀ tí bá tún àgbá ilé yìí mo ti yóò ní ẹ ẹ wò kí n má pa ọ fún yín ajansare ó ti wú mi play láti jọjọ yìí ibẹ̀ gan mo ń lọ báyìí kò dé sówó lọ́wọ́ mi tí bá wá gbọ́wọ́ ìlọ́wọ́ yìí mo máa lọ fi play ajansare ni o. ìwọ náà lè máa dàgbà lọ́jọ́ kó gbá kó bá wọn sáré rà náà. orí ò pé ó ṣekùn bí ikùn bọ́ ẹ̀rọ twenty five litres yẹn. ọmọ ìjọ náà mo yóò fẹ́ láyé ká. My darling. Yes, dear. Ẹ máa bọ̀ ẹ wọ ẹ má bínú mi ò tètè jí láti dáná ẹ ṣáàbà má lè jẹ ìṣẹ́gbó tẹ bá dé ẹ máa jẹun dáadáa. mo mọ ló ṣẹlẹ̀ mo rẹ lè dúró táìmù ti lọ. Ah, ah, kí ló dé. ẹ wo ẹ jẹ díẹ̀ kẹ́ tó lọ ẹ dé nìyẹn jàre. Ah, èmi ṣáà ti sọ fún yín pé mi ò jáde lé ni tá a bá ti ṣeré díẹ̀ ńlẹ́ sí máa káwọn màmá jọ dé ṣọ́ọ̀pù adé ló bí one hour adé padà sí. ẹnu mi náà ni pé bá ti parí ní tèmi ẹ ṣe tán máa padà fi máa yọ abá àwọn ọmọ mi ṣeré mi ò gbọ́ sọ ẹ̀yin fẹ́ tètè dé láti bìṣẹ́ nítorí àwọn ọmọ yín kẹ́ lè wojú wọn àbí àwa yẹn ń kọ́ ẹ lè wojú tàwa mọ́. kò rí bẹ́ẹ̀ ṣáà mọ̀ pé ìyá ni wúrà bàbá ni jígí àwọn ọmọdé ni ó wà ní pọ́tà sí gan. mo rògbò so àwọn ọmọ mi ti dorogún mi nínú mi ò gbà ó èmi máa ń jó ẹ̀mọ̀ fún máa ń jó ṣé bó ṣe wà yẹn tọ́ba yẹ kí inú bí mi máa kó wọn síbọ̀ ní náà.

Eh, ẹ̀rí ilẹ̀ ń bá mi ẹ̀ ń bá mi du ọkọ mi àbí kò sí wàhálà ẹ̀ bá mi bẹ̀ jọ́kọ́ lọ tán ẹ̀ bá mi eh, ẹ̀ ṣàjà sìn àníró tiwa yín <laughs> mo ń bọ̀. <laughs> Um, àríkẹ́ gbọ́n lóúnjẹ tó sì lọ rẹ́dí. Eh, ìgbà díẹ̀ náà ló kún kò ní pẹ́ máa ṣe tán sí i ìwà tètè because ọkọ mi ò ní pẹ́ dé mo lè ṣọ́ọ̀kù lọ́nà fi délé bí màá pa so bó ṣe ń wò mí ó dọ̀nà kí n tó dé. are you going now. oh yes i am going right about now. Ah, we still have one now. It's ètò tún jáde. Say, say, say, say. Um, try understand me so ilé ẹnìjọ́ mẹ́ta yìí wọ́n kàn fún mi ní so many assignments níbi iṣẹ́ ni mi dẹ̀ ní choice wọn not ṣe. mo pe gbogbo wàhálà tẹ̀ ń ṣe ara ló máa fàbọ̀ sí i my baby ìgbà Lambura. la ń búra jẹ́ kí n búra ń sè ṣùgbọ́n um, I'll be back tomorrow but kì í ṣàárọ̀ la o mm, tí máa ti kúrò mi tí mo wà ní ẹ̀ tí máa lọ sí ọ́fíìsì máa rí sínú láàárọ̀ la then tí a bá ti close ti alẹ́ I'll be back home okay um, be a good girl okay. Papa, I'll show you. You should have. Yeah. I don't know what you want, but whatever you want, here's money. Bye. Okay? Thank you, ma. I love you. Take your care of you. Double. ẹ wò máfà tó fún mi láti ẹni bàbá yẹn ò gbádùn wọn ọ̀bẹ mi lówó gidi. Hmm. Ah, ah, ah, I swear to God Almighty, your spirit is so me. Yes, me understand. Ṣé school authority máa sọ wípé àwọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní school yìí ni? Bọ́n ṣe ń fi tipátipá gbowó school lọ́wọ́ wa. Owó sí àwọn màmá wa máa ṣiṣẹ́ fún àtún ní sanwó school wọ́n máa tún fagídí gbà. Àtàlọ́ ń ṣerú ẹ̀. Má pè sọ́nà ọ̀rẹ́ mi má nà má nà má nà. a ò ní láti máa complain ẹ̀tọ́ wọn ni o nǹkan tó sọ fún wọn látòkè pé kán ṣe ló ń ṣe ká bá ṣe ń fa gbùrú tiwọn wọn máa fi fagbó tiwa ni o so a máa sàn ni a ní láti san. yes of course a ní láti sanwó yìí and sori àwọn parents wa nǹkan tó bá ní òun náà náà máa fún wa. kí ló ṣe. Hmm, fóònù mi rìn. Ah. hello mommy ẹ ṣe ìgbàgbé nǹkan tí mo sọ fún yín náà wíìkì iná ni ká san o all right ẹ ṣe gan <laughs> ọmọ expect ẹ o all right. mommy spet. ẹ̀yin girls ẹ̀yin girls ó ti wá sún èmi báyìí oh. exam mama tó bẹ̀rẹ̀ mi ò eh? máa lówó school <laughs> ṣebí ìwọ ni mọ́mí tí ẹ pè é sí tán náà fẹ́ sẹ́ńdọ̀ ẹjọ́ ta ni mo fẹ́ pè é ẹ ṣó ò ní ìyá ni àbí. sori o ní láti sọ̀rọ̀ bẹ́ẹ̀ a máa help ẹ̀ ní ìgbà táwa mẹ́ta ti sanwó school dandan ni kó san kí là ń bá ara wa ṣọ̀rẹ́ fún tá a lè help ara wa nǹkan tá a bá ní a máa gather together a máa fún wàá dẹ̀ lọ òun náà wọ́wọ́ tí a join mọ̀. mo ti gbọ́ àtẹ́sí nígbà táwa ti sanwó òun náà máa san bọ̀ èmi èmi ò lówó dání ẹ ṣáà mo okay god bless you sir There, are you ready. ah baby yeah am ready ṣé ẹ̀yin ṣì wà ń bíbà ẹ̀. later later. <laughs> Díọ́lá ní sùúrù náà kí ló ń ṣe ẹ́ ganan kò tiẹ̀ yé mi fún ẹ mọ́ rárá kí ló ń rò ìwọ ìyáálé ilé ìyáálé ilé ara ẹ̀ a ní kó lọ ra nǹkan tá a máa jẹ́ ní ilé wa ó lọ ra ráìsì àtẹ̀wà nìkan rárá rárá ráìsì àtẹ̀wà nìkan ṣoṣo ló lọ rà wá lọ́mọdé gba ráìsì àtẹ̀wà náà dànù lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ tó bá jọmọdé ló ṣe kí la fẹ́ sọ fún wá bí o má sọ mí dà bó ṣe dà láyé ẹ ṣé mi ni mo tiẹ̀ kó báyìí ni àjẹgbodò ẹ̀ ń wẹ́ni kúnra ni jọ́ torí Ọlọ́run tí ìbágbé mi àti ẹ̀ ò bá wọ̀ mọ́ tètè wá bò mí ìlọgbẹ́ o mo kàn ń ro school time nígbà yẹn gbogbo akitiyan ẹ̀ tó máa ń ṣe òun ni mo fi gbà ẹ́ mọ́ra tí bá gbé mi àti ò bá wọ̀ wá bò mí ìlọgbẹ́. èmi ìyá báyọ̀ sọ̀rọ̀ sí báyìí nítorí oúnjẹ èmi ló sọ̀rọ̀ sí báyìí torí oúnjẹ tí mo dẹ̀ bímọ mi tí mo dẹ̀ bí ọmọ tèmi. On behalf of the entire staff of this very hospital, a dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ni gbogbo akitiyan yín lórí wa because tí kò bá sẹ́yìn ta ni a bá sọ pé ká gbọ́kànlé gbogbo àwọn oògùn injections tẹ̀ ń kó wa fún wa ọlọ́run àti gbogbo àwọn yín lọ́wọ́ ẹ ṣe gidigidi gan inú md ní kí n máa kí yín wọn seniority máa kí yín gidi gidi. dókítà ẹ nídìí láti dúpẹ́ lọ́wọ́ mi ọlọ́run ọba ọlọ́pẹ́ ẹ lọ́ọ̀ ní ká máa fọpẹ́ fún un gbogbo ọkọ tí mò ń ṣe ọ̀sán tó lọ́n fi ràn mí mò ń ṣe àtẹ tí bá ṣe àwọn mìíràn á ṣe. mr olùyẹmí tó rẹ́yìn mọ̀ ni ẹ mọ̀ iye àwọn olówó tó wà ń ta bẹ́ẹ̀ tẹ́ kí wọ́n tiẹ̀ kí wọ́n bí tí fẹ́ fún un wà bọ́ọ̀ la wípé ìwà mọ̀ ẹ̀ ń ṣe yẹn ọlọ́run tó gbọ́dọ̀ máa gbọ́ wọn sókè. ẹ ṣe ìgbìyànjú gan. I must commend you lórí lecture tẹ́ ń ṣe fún àwọn aláboyún àtàwọn tó ń tọmọ lọ́wọ́ inú mi dùn gidi gan but wọ́n ti ní pé ẹ ní láti bá mi máa tẹra mọ́ ẹ máa fi tó wọn ẹ máa fi ràn wọn létí dáadáa kọ́ ibo kan máa tọ́jú ọmọ wọn dáadáa kan tèkẹ́ ọmọ wọn dáadáa torí ìníkọ́ o torí ẹ̀yìn wọ́ ọ̀la ni torí ọmọ ẹni ò ní ọ̀la ẹni ẹ ṣe gan. ẹ dókítà báwo ni pẹ̀lú sáìtì yín tẹ̀ ń ṣe. nítorí ah, ẹ̀mí a máa ti gbìyànjú gidigidi gan ó kàn kú àwọn equipment a fẹ́ kó wọnú ẹ̀wọ̀n ipò wọ́n ní tó wò bá sí ń de kílẹ̀ kọ́kọ́ máa dábàá sówó ló ń dá dúró sà. ó kéré ṣe on behalf of my kids mo fi ní two million naira. two million naira again once again thank you so much mr olayi appreciate you ní ọpọlọ ọlọ́ọ̀lọ́pọ̀ ọlọ́ọ̀lọ́pọ̀ ọlọ́ọ̀lọ́pọ̀ máa ń ta o àyè yín ò lè bàjẹ́ iṣẹ́ yín ò lè dìṣẹ́. kò sí. kò sí nǹkan ẹ má bínú ẹjọ ṣé Yorùbá ni. ọmọ Yorùbá ni. Yorùbá ni ẹjọ ẹ má bínú ìlú wo. ọmọ Ọ̀yọ́. Ọ̀yọ́. bọ wáyé tẹ́tí máa gbọ́ ọmọ yín síwájú ẹ bí mo ṣe ń dàgbò mo rí iná ọkọ pẹ̀lú ọmọ kékeré kan tó lọ tó fẹ̀gbẹ́ gbá yín. bẹ́ẹ̀ni ọmọ yẹn ló ń gbá ọmọ yẹn ló sáré lọ. bọ díẹ̀ ló kó kẹ ṣubú pẹ̀lú ọmọ sáré ń du ọmọ. ṣé mo pé ọmọ tẹ́ gbé síwájú ọmọ kó léwu gan wájú tẹ́ gbọ́ ọmọ sí nǹkan anything can happen ẹ̀yin náà wọn kò tó ra ṣẹlẹ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe gbọ́mọ yẹn síwájú ẹ̀ tún gbọ́mọ yẹn dáadáa tí bẹ́ẹ̀ máa kásá àwọn òyìnbó bẹ́ẹ̀ ṣe gbé kọ́ lélẹ̀ then kí ló ṣe yíjà lè gbọ́mọ sẹ́yìn ọmọ tẹ́ bá gbé ọmọ yìí sẹ́yìn á dúró dáadáa yíyá ẹni tí wọ́n fẹ́ ṣẹlẹ̀ ẹ dúra yín ọmọ yẹn bá bá ṣe dúra yín yẹn kò ní ìdíkọ̀ tó máa sọ mọ́ ẹ lè dìbí gáàdì ọmọ yín òun tó ti wá wájú yẹn tó ṣe tì í yẹn ó lè sọ pé ẹ lọ fún ọmọ yẹn gbálẹ̀ tó bá gbálẹ̀ sí tó bá forí gbálẹ̀ ó fọ́nìkan kó mọ bàbẹ̀ ó lè jẹ́ ká rí àmì ọ̀run ó lè jẹ́ kó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé ẹ̀yìn tẹ̀ pọ̀ èyí táwọn pọmọ sí ó dáa ó lu ẹ̀yìn ó ní nǹkan tó ń ṣe fún ọmọ òun tó bá di ọjọ́ ọ̀la ọmọ ẹ ọ máa fi sọ orí padà fún ìyá wọn ni wọ́n hmm. ẹ̀yìn tẹ́ ó ní nǹkan tó ń ṣe lára ẹ gbọmọ sẹ́yìn fún mọ́tò sẹ́yìn tẹ wá gbọmọ síwájú wájú tẹ tún gbé ẹ tún gbé dáadáa. ẹni sùn ẹ jẹ kí n ọmọ ni dẹ ọmọ ni yìí ọmọ ni dẹ ọmọ làwòrán èrè orí mi fún mi lọ́mọ mi o kò lè bá mi kalẹ̀ ọmọ mi o ọmọ ni yìí ọmọ ni yìí ọmọ ni dẹ ọmọ làwòrán èrè orí mi fún mi lọ́mọ orí mi jọ̀wọ́ dákun. ọmọ ọgá ọlọ́mọ àníjẹ́ kára burú àbúrò tó ṣẹlẹ̀ sí i olóòrùn yẹn wúmọ̀ yẹn o wọn kàn ṣẹlẹ̀ ní ilé ayé yìí o. wọ́n ṣàmà ṣọ wa. ọlọ́run ló jọ ọgá o. bébí mi gẹ́tì àyà mi dẹ̀ já. tó bá yá aṣọ àṣègbè ọmọ ní ká rà o. ọkọ mi àyìnbí o ṣe ojú òní tí ẹ táyọ. ìwọ náà jẹun ọmọ pẹ o lágbára Ọlọ́run àfọ̀n ẹ̀ báyìí á gbó kó tó wọ̀ ojú òní tí ẹ ìwọ ló ṣerú èyí fún mi ojoojúmọ́ ló máa ń kó ẹ oúnjẹ tí ń jẹ wá ìwọ náà jẹun ọmọ pẹ ní agbára Ọlọ́run táyé bá ń jayé àfọ̀n àwa gbó kó tó wọ̀ hmm, o ṣeun mo dúpẹ́ o ṣeun ah. <laughs> ẹ̀yin náà lẹ tó bẹ́ẹ̀ ah, ṣe mọ̀ òbí tó bá ti ṣẹ́gun sí ó di dandan kó jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ma ẹ ti jẹ̀yà lórí wa ẹ try fún wa ní gbogbo ọ̀nà ní gbogbo ibi táwa náà dé wọ́n á sọ pé àwọn ah, tí yà ń ṣe lẹ̀ náà ni so gbogbo àwọn nǹkan yẹn dáadáa tẹ́yìn náà ń ṣe òun ló ẹ̀pà wa níbi táwa tàti àyẹ̀wò sàmẹ̀yẹ tó ṣù wá níbẹ̀ tó fi ẹ̀pà wa náà ah. tábà débi àrí orí gbà tábà débi àrà àánú gbà torí ohun tẹ́yìn náà ti ṣe lẹ̀ náà ni ẹ tọ́ wa àwa náà dẹ̀ gbẹ̀kọ́ torí tá a bá gbẹ̀kọ́ kò ní yọ lára wa. bẹ́ẹ̀ni so ohun tó fa ni ẹni yìí kì í so àdúrà ẹ ọ̀dọ̀ iná lèmi náà bá darí ẹ̀jẹ̀ sí ọlọ́wọ́ bá mi fún ẹ̀yin náà lẹ́mí gígùn. wàá gbọ́ mọ ọmọ ẹni tó ń ṣe o ah, ah, ah. Adébáyọ̀ dákun torí Ọlọ́run mọ ọmọ ẹni tó ń ṣe o má kẹ́gbẹ́kẹ́gbẹ́ èmi mọ̀ wípé gbogbo ibi tó bá ń kọjú sí ọ̀nà ló máa máa jẹ́ fún un níbi tó bá ń gbọ́wọ́lé báyìí wàá máa pàdé àlùyọ̀nù ojú òní tiẹ̀. ó yẹ kẹ́yìn náà kúkú trust ọmọ tẹ̀bí kí n lọ fún ten years ó yẹ kẹ́yìn tó bá sọ pé báyọ̀ ṣe nǹkan báyìí ó yẹ kẹ́yìn lè sọ pé ọmọ tèmi àwọn captain cash tó ń dúró tàwa náà kò wọ́n fi wálẹ̀ torí ìwà tí náà ni dèjì odùwọlé wọn fi wálẹ̀ ẹ má wọrí ma. báwo ló bẹ̀ ṣe gbúròó lẹ́kan sí. mo ń gbúròó ẹ̀ òun náà ó ń try ó ti ń pick up èèyàn bíi bẹ́bẹ́ ni ó ń pick up pick up eh. ẹ wo ẹjẹ tètè máa wá lọ wá nílò torí mo ní important meeting láti lọ àtẹ. Nancy. ẹ ṣe yes ma. ẹ ṣe ọkọ mi. yes ma. ọkọ mi ò ṣe o wọ́n gbàgbé gbogbo nǹkan tí mo fẹ́ sọ ó dẹ̀ bá mi kí àwọn mi náà àpò agbókó tó wọ̀ lágbára lọ́wọ́. orin ṣùgbọ́n my dear. o ti fẹ́ máa lọ wa. báyọ̀ ó jọ bàbá ẹ̀ tán èwo ni kéèyàn máa ẹ́dìtì owó báyìí. bẹ́ẹ̀ ni o ṣe máa jẹ báwo bá tún rí next time. ohun tọ́wọ́ ò lè rà láyé ohun tá lágbára wá kíkan kíkan alábàárò àkọ́kọ́ òun lọmọ jẹ́ tọ́jú ọmọ rẹ kó lè fún ọ nísìnyí. ìyá yẹmi ìyá yẹmi kí ló dé tó ní ẹ̀dá kẹrọrọ bí ẹni tí ò lè gbọ́dọ̀ lọ báyìí kí ló tún ń ṣe ẹ́ tó tún wá dá jókòó síta ẹ́ kí ló ń ṣe ẹ́ gan. ìyá báyọ̀. mo ń dẹ lóhùn. tíná bá kú á fi irú bojú tọ́gẹ̀dẹ̀ bá kú á fọmọ ẹ̀ rọ́pò tí n bá kú báyìí ta ló fẹ́ sinmi. ìjọ́ wo ni mo ti fojú rí àwọn ọmọ tèmi ṣé bọ́mọ tiẹ̀ ló wá ló ṣojúṣe ẹ̀ ìjọ wo lèmi ti fojú ọmọ tèmi tí n bá fi lọ kú báyìí ta ló fẹ́ sìn mí. má ṣe o di ọlá ìwọ fúnra rẹ ló fa gbogbo nǹkan tó wà nílẹ̀ ṣebí wọ́n ló wọ ọrú ṣùṣùṣù bí ẹni téèyàn ò ní kú mọ́. Ah! di ọlá ìwọ ló jẹ́ kí igi eré sẹlẹ̀gbẹ́gi obì ẹ̀ bẹ́ẹ̀ ni ìwọ ló fa gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí pátápátá wòran báyìí ṣùgbọ́n lọ́wọ́n á kọ́ wa mọ̀ ṣe á mọ̀ bá ṣe máa to gbogbo ẹ̀ létòótò wàá láwọn ọmọ ẹ̀ láìpẹ́ wọlé lọ. má wọrí màá jíìn mi. ó bẹ̀rẹ̀ nìyẹn àníjà wọlé. má wọrí sí i màá jọ́ ìmí tí n bá ṣe tán. ọ̀rẹ́ mi má ronú bẹ́ẹ̀ yẹn mo jẹ́ àwọlé lọ mo wá bínú pé mo lu àbádàn ní ìjàre ẹ ń sáré parí kíní tí màá parí ẹ. mọ́yìn ṣé kò tẹ̀lé ẹ ṣe ìdá ṣá ṣé kò tẹ̀lé ẹ ṣe ìdá ẹ ṣe ni pé èyí kọ́ lẹ bí wa ó ní kí wọ́n wà wà fún mi skul ẹ ẹ lè lọ́bẹ̀ ẹ wọ́n ní ṣé kò tẹ̀lé ẹ ṣe ìdá ah, ẹ á kó má bọ́lá jẹ́ o dáàdì ló ń ṣe gbogbo ilé ìkó ní fọ́ọ́kú tó bá ní káwọn òbí wa skul dáàdì ló máa lọ́bẹ̀ wọ́n máa lọ sojúṣọ ẹ̀yìn àti wọn àwọn nìkan ló máa lọ wọ̀ mí rí yín tó bá tún sọ fún yín ẹ lọ ṣe nǹkan máa ẹ̀rá ẹ̀rá iṣẹ́ inú ọ̀ ní sáà àwọn fún mi kàn ó ní kí ẹ tí wọ́n kùsì àti dáàdi ti kùsì kò sẹ́ni tó bẹ́ẹ̀ lọ́bẹ̀ ṣé màá tún máa lọ́kì ẹ máa ní kí n lọ́kì lọ́kì mo lọ lọ lọ́nà ẹ̀dẹ́gbẹ̀rẹ̀ máa sọ fún yín pé ẹni kẹ́yìn ọgbọ̀n yọjú ẹ̀rí yọjú àwọn yìí bínú sí pé kẹ́ yọjú sáwọn mú mi ẹ yọjú sí wọn ẹlẹ́ẹ̀lẹ́ lọ́pọ̀ grateful ṣá he is an ingrate I work day and night láti lè make sure pé gbogbo nǹkan tó bá fẹ́ mo fún wọn ó ní mi ò lè lọ wọ́n school kí ni à ń sanwó fún kí ni àwọn house mistress house master kí náà wà ń bẹ̀ fún. Diola house mistress tó wà lọ́hùn kọ́ ni ìyá wọn ó dá kéèyàn fún yàn kó fún àwọn ọmọ èèyàn kó tọ́ wọn dáadáa ìwọ ò fẹ́ tèkì àwọn ọmọ ẹ rárá which tí ò dáa kì í ṣe nǹkan tó dáa rárá ọ̀rọ̀ tí ọmọ yìí sọ ọ̀rọ̀ òdodo ni ká ní bàbá wọn wà láyé kò ní má bẹ́ẹ̀ sọ̀rọ̀ bó ṣe ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí. báwo mo ṣe fẹ́ máa lọ nígbà tí bá wà níbi iṣẹ́ láàárọ̀ tí mo dé nìkan bíi seven tí mo délé tí bàbá wọn kó tó di pọ́kú tó máa sọ fún mi pé mo gbọ́dọ̀ sóúnjẹ màá sóúnjẹ títí títí by ten o'clock mo tún gbọ́dọ̀ prepare nǹkan tí máa ṣe ní ìgbà ìgbà kejì. ṣé wọ́n ń jẹ́ tí o láṣẹ mi ìwọ everything. ẹ bọ̀ mo prepare sílẹ̀ fún now. it's not good. lágbára ọlọ́run ọlọ́run àṣìjẹ́kọ́ wà láyé agbára àmọ́ ṣé rí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ kalẹ̀ yẹn ni téèyàn bá fẹ́ rò lóòótọ́ nǹkan tó ń ṣe ò dáa rárá tá a bá rò tọ̀rọ̀ kà sọ kò dáa o àmọ́ iye ẹni ni iye ẹni máa máa jẹ́ kò sí nǹkan tí yẹ́yìn bá ṣe fún èèyàn máa dáríjì náà ni ṣe gbọ́ ọkọ mi ẹ má láti dáríjì wọn ni o kẹ gbàgbé gbogbo ẹ̀ ṣe gbọ́. bọ̀dù kò ń ṣe mí nìkan náà mi ṣe àwọn mẹ́ta náà ń ṣe èmi àtàwọn àbúrò mi ìyá ọkọ ẹ̀ ń sìn àtẹ̀tún gbọ́ ẹ̀ last born wa eh, eh, kọ́ládé àmọ́ ibi tí ìyẹn wá ń ṣe ìwà bùkítà mọ́ mi náà ló mọ́ ọmọ ẹ̀ tó fi tó fi tó fi nìlọ bóyá ó wà láyé ìsìn bóyá ó ti kú ní àmọ́ mọ́ mi náà sí àmọ́ ibi táwọn náà wà. Ah! Eh? my darling lágbára ọlọ́run àti mọ́mí o àti lásìbò yín lágbára àwọn ọmọ méjì bá máa dirírí fún wa a máa rí wọn sórí ti yọkọ mi kékeré yẹn lè mi má bá wọn sọ̀rọ̀ mo dẹ̀ wọ́n pé wọ́n á gbọ́ wọ́n á yọnu sí mọ́mí ṣe máa jà mo ti gbọ́ nǹkan tó sọ. ẹ má rò ó. kì mo ti nǹkan tó sọ mo dẹ̀ promise pé tí n bá ti rí wọn máa dáríjì wọn. Ah, ah. Ah, eh. wọn. ó dẹ̀ kẹ́ expression yín dẹ̀ ti change báyìí. mo ṣe tún rò ní. mo ní láti rò mọ́. ẹ change expression. Yeah, um, baby. Oh, damn. Bon. Oh, you want to see? Yeah. Ah, I want to show you apa. Some speech mo fẹ́ give you mo try to edit. Okay. Yeah. All Um, oníbèrè wọ ìgbà ló máa dé ní travel zone Well, um, o mọ̀ tẹ́lẹ̀ pé two weeks ni màá lò. Then um, after that, mo fẹ́ stop over in Dubai. Okay. I want to do a little bit of shopping okay. ọ̀dà pé mẹ́sìn náà ní ìdánwò kankan. okay okay um, uh, reason mo fi bẹ̀rẹ̀ ni pé èmi máa travel lọ sí Abuja so mo á fẹ́ wo time tó máa dé yẹ wípé bóyá wà á ti dé kémi tó travel but with my calculation now ọ̀dà bẹ́ẹ̀ pé wà á ti dé. ẹ máa ti dé àǹtí mi ò bá dẹ̀ dé ṣe bí maid wa wà capable bá tọ́jú mẹ́sìn náà. <laughs> Oh, merci. Daddy. Uh huh. I have a question for you. Oh, question? Okay, go ahead. we are let you. And I will appreciate it if you can answer me. I'll be pondering on something. What is the difference between a parent and a guardian? Well, um, parent, learning to being as a biological parent, biological mother, or whatever. Mm -hmm. Then um, guardians, ni alagbato. ìnú mm-hmm. tó kàn gba èèyàn tọ́ tó jẹ́ pé àwọn kọ́ ló bíyàn. Mm-hmm. Mm-hmm. fine i know you are my guardian. Ah. ṣé wàá ok ládàáda wo ló ń sọ lẹ́nu àwa tá a bí ẹ ló ń sọ pé guardian ah, darling what's wrong with her ah kí ló ń ṣe náà that's as well pé mi kì í láìka tí máa fún ẹ ní audience kan tí o máa lè fún ẹ ní audience báyìí ló máa ń tẹ̀bọ̀ ni what's wrong with you. Mercy. what's your problem? Please ask her. Why are you asking stupid questions? Stupid? Hey, eh? I know your problem. Arike! Arike! Arike! Sir! Ah, ṣé o ká lóhùn? Wọ́n á máa pè wò tọ́ba tí ì pè é lẹ́ẹ̀mẹ́ta, òun ní dáhùn lóhùn. Oh, ṣé o jẹ́ mi ṣọ́ọ̀bù? Now listen to me. Show o my mẹ́sì tó ń wọ̀ bíbẹ̀? Láti èmi lọ, mi ò fẹ́ rí sitting on me. Mm-hmm. Mi ò dẹ̀ fẹ́ rí mọ́ ní ìta ẹ̀. Mm-hmm anytime tó bá ti dé láti school inú rúùmù ẹni kó máa wà kó máa kàwé tó dàbí ẹni pé ó wà less busy ló ṣe ń béèrè àwọn stupid question. ó wà áyé ní ìta mi lè fẹ́ ní sitting room mi. ok tí bá rí wọ́n ní máa dì pẹ̀lú ok now get up get up. go to your room mercy and go study. alpha oh baby, kí ló ṣẹlẹ̀ báwọn ní lectures kò sí lecture àkọ́kọ́ tí wọ́n láàkì tiẹ̀ wọn ni tó bá kúrò màá sí mo lọ hostel tẹ bá ló máa wá hostel mi náà kó tiẹ̀ wá wù mí náà àìwò ṣe mọ ojú lọ báyìí kó tiẹ̀ wá kàwé library irú kí ni ó gbóyè àìwò ìyá mi kí ló ń ṣe ẹ̀ ah, ah, ó ga. <laughs> Yeah. kò sí ẹran wa <laughs> owó tó fẹ́ gbà yẹn wà gbà ń di. Hello. Ah, okay. Hello. Hi. I'm Jay, student of Kesha. Ah, wow, okay, oh, yeah. I manage. Ah, I'm poor. Sure, yeah. But à me, pòwe jẹ be at mi, ìyàwó mi àtàwọn ọmọ mi gan. Wọ́n wà, ọdún ń béèrè. Bàbá mi, àwọn kan àná um, actually, um, far lost because um, immediately to ti make mention ọ̀rọ̀ ní ẹsẹ̀ kún àtìgbà yẹn new ni ó ti you know whatever you tell him mo máa ń dì mú um, personally I make you know mo make a responsibility to I think this should oh, <laughs> thank you. so much. ọ̀rẹ́ mm. ibi tó sọ yẹn lélẹ̀. Ah, ah mo pé lọ́lá mi ò understand ó sọ fún mi pé kó bá òun pín sọ̀rọ̀ mi. ṣe bẹ́ẹ̀ mi yẹn o dẹ̀ fẹ́ round out olówó ṣé mi ò lè sọ fẹ́ gbọ́n mi ni. oh my goodness. Thank you so much, Pierre, darling. Ẹ wá ẹ̀gbọ́n, ẹ máa parí apá kan dá apá kan sí. Ìyàwó fẹ́ mi náà o. Ah, ẹ wò mí náà. Ìyàwó fóònù ṣá, ṣá máa domi sórí kó má kọjọ. Àbí o. Wọ́n máa gba nǹkan náà. Ẹ̀yin ṣe ṣúọ́ jù, èèyàn mẹ́wẹ̀dà, ẹ fà á lówó. Ìwọ́n lọ gbà má lè jẹ. Ah! Èmi náà. Ẹ ṣe. Ẹ dúró. Ẹ ṣe ìgbà tí mo wà ní school ó ní ibì kan tá a ti máa ń ṣe refreshment. lọ́wọ́ yẹ ọ̀rẹ́ yẹ ok ẹ ṣe ẹ ṣe sá mo lè oúnjẹ sílé mi. àbí ajá bí mo tiẹ̀ sílẹ̀ kò tọ́jú ẹ̀ ó wà ló ń bọ́ ọmọ ẹ̀ lókù ah, nígbà tó ṣe bí mo tiẹ̀ sílẹ̀ tó wá ń fẹ̀yìntì ẹ̀ gbọ́mọlọ́mọ pọ̀ káàkiri tí nǹkan bá yóò bójú mu kì í ṣe nǹkan tó dáa bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí ọmọ ọlọ́mọ ó yàtọ̀ sọ́mọ mi ẹ nǹkan wa ó yàtọ̀ sí nǹkan mi ni ó náà ṣàánú wa o irú wọn dẹ̀ ló máa ń fi ka àbámọ̀ bọ́ni lọ́jọ́ iwájú kó ló jẹ́ kán bá wọn regret ni. sáré hmm? gbogbo ọ̀tá ẹ̀ sọ fún látọ̀ tí kò bá yé mi láti òye mi but mo lè ṣọ́ pé àwọn pépè inú oh, oh. wọn ò bá wù. tó lè yẹn sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn Mercy gbogbo wa la mọ̀ pé àwọn no bí ẹ̀ náà ìwọ náà mọ̀ pé àwọn náà bí ẹ̀ nǹkan tó kàn ń ṣe yìí náà ni ó ń ya everybody lẹ́nu wo wọn kúkú máa ń sọ fún wa pé iṣẹ́ iṣẹ́ iṣẹ́ náà ló tough time iṣẹ́ náà ló ń jẹ́ káwọn máa wà busy every time so nǹkan tá a kọ́ máa ṣe náà ni pé ká máa pray kó wọn náà máa gbàdúrà kó lóun jẹ́ kán tètè realize pé nǹkan tó ń ṣe yìí kò tẹ́ ẹ lọ́rùn ṣó ti gbọ́ má yẹn kí yẹn wé ẹ̀ dáhùn ṣó gbọ́. no problem i know what to do. ọ̀ọ́ kí ló fẹ́ ṣe o jẹ́ má try anything sílẹ̀ má ṣe nǹkan táwọn parent ẹ̀ máa máa bínú sí ẹ o ṣó ń gbọ́n sìn tó máa kún bá ewé mọ̀ kí mi ní dá sí màmá wò náà ni ṣó ti gbọ́. ṣó gbọ́. kọ́mọ ah, kí ló máa ń ṣe náà. Ah, ṣé o ní ti tó bá ṣe sọ kó máa wọ kó máa wọ ẹ kó máa wọ rẹ. kí ló ṣẹlẹ̀ kí ló ń gbá lára ẹ̀. mẹ́sàn-án mi serious o wa. tààrọ̀ pẹ̀lẹ́mìí ti ń pè mí ti ń pè mí. tó dẹ́ mọ̀ mi pé kẹ́kẹ́ ń ẹ́ mi rójú ẹ̀ wọ́dẹ̀ ló jẹ́ tèmi tẹ́ mo ìpè jáde tó ti yẹ ṣùgbọ́n mi ní kí n sọ fún ẹni tí mo lè rí ọkàn kò tiẹ̀ bá mi wá ọ̀rẹ́ mọ́ ọmọ girlfriend mi yẹn ti ń bọ̀ o hmm? dẹ̀ lè expect kì máa jẹ́ kó bí máa sanwó mọ́tò mi oh. ṣùgbọ́n mi ní kí n wá bá ẹ̀ mi rẹ̀ wọ́n bá ti sọ fún ẹ tọ́lá tọ́. ṣé o mọ ọmọ ni obìnrin ń wá ẹbọ kò sówó lọ́wọ́ ẹ̀ olówó ń lè kó kí ló wá ń ṣiyẹ́ tó kó ẹ̀ ń lè ó gbọ́dọ̀ sọ fún kó gbélé ìyá ẹ̀ ah. ẹ̀ ṣé dandan nígbà tí ó sówó lọ́wọ́ ẹ̀ kọ́ mọ wá ẹ̀ wá ni. sọ́ọ̀rọ̀ ló máa ń sọ iná sọ́ọ̀gù ò lè bá ẹ̀ pàṣọ dọ̀ mí ni táwọn gbé tí wàá ti wàá bá yín fún nǹkan ẹ̀ máa máa tí kàfẹ́ ẹ̀ máa fi máa sọ̀ ọ̀gá kò sọ̀rọ̀ sọ fún kó gbélé ìyá ẹ̀ máa ní kó gbélé ìyá ẹ̀ kò sówó lọ́wọ́ ẹ̀ wo mi ò wà èmi gan-an mọ́ tí bíbá gbogbo tí mò mú bíbá yìí ọ̀fẹ́. irú àṣewọ̀ náà wà sọ́dọ̀ mi o aṣáṣọdọ eh, mi. máa wọ rí owó máa wà hmm. lọ́wọ́ èmi tọ́mọ bá máa wá mi one time. ah oro boy oro boy ọ̀rá nà azọ. ọ̀gbẹ́ni wà ìyá ní o ti gbà kan o sanwó o tún gbà mí kí ló wá pùn. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ màá fún ìyá lówó ṣe rí ìlú tàwa ẹ̀gàn jẹ gbèsè ariwo lọ. ọ̀gbẹ́ni gbàgbé ṣọlẹ́gbẹ́ tó ń sọ ìrọ̀ wèrè ni ṣó ti yẹ tó bá ti mọ̀ pé èyí tó wà ń lẹ̀ ò lè san ó bẹ́tà àkókò yín báyìí. mo tó ṣẹlẹ̀ má máa pariwo mọ̀ mí ẹ mọ̀ mí náà ẹ mọ̀ pé gbà tó bá wà máa ń san kò sí ńlẹ̀ nìyẹn ṣé yóò bá mi yé ah, ah, wọn lè lọ jẹgbẹ́ ah, ẹ wò tó bá wà lẹ̀ máa san gbèsè mi ṣòye lẹ́yìn kẹ́yìn kan wọlé kí fún yín ní nǹkan tẹ́ mọ́ mú kí gbà àwọn ẹni gbèsè ni ṣòye tó bá ti wà lẹ̀ máa fún un. ṣòro ìwé sọ yẹn ọ̀rọ̀ wèrè ni àmọ́ ni kò má rin rárá ọ̀gbẹ́ni kú òun báyìí. ẹ kí ló ṣẹlẹ̀ gangan kí n kú òun báyìí báwo kí ló ṣe yín kí n kú òun báyìí ṣé èmi lè máa ẹ máa lé mi báyẹn ẹ ẹ kàn máa ní kí kí kí kí n kú òun bí báyìí èmi ló fún lóhùn. ẹ ti bá fún yín lóhùn kan kí ló ṣe yín gan. ó yá ṣe kú òun kú òun báyìí ni mo kú òun bí jẹ́ ìtọ́lá kò tó o fẹ́ dára gbèsè ni. wàhálà kí ló ṣe yín ẹ má farabalẹ̀ ẹ kọ́ tí ẹ má farabalẹ̀. Mercy. Mercy. Madam. Ah, Mercy da. Ẹ káàbọ̀. Mercy da, Mercy da. Mercy, ó máa wà nù yàrá rẹ̀. Pè fún mi. Okay. Mercy. Mercy. What is the meaning of the nonsense you post on Instagram? Davido! Surely sorry, I'm talking to you. Are you out of your mind? Oh, ṣé ló bá ti allow ẹ láti wà on social media, right? And you think you can post anything to my post? It's not your photo ìwọ mo sọ fún dáàdì pé ó ti wà too young fún Instagram. Are you tired of beating me? Beat me now. Hmm? Beat me. I know you don't love me. You and daddy don't love me. Then kill me. I'm even tired of staying here. Kill me. Stay. Are you talking to me? Ẹ ṣe ní time mi tẹ́lẹ̀ ni. Every time ẹ man ń he Instead of you to stay with me at home, ẹ you stay with me, you go outside. Oh! How do you get? ṣé wọ́n fọwọ́ mi sọ fún mi. ìjọba tó múra ṣé wọ́n fọwọ́ mi sọ fún mi. ìjọba tó múra. títí bí ìyẹn kọ́ ṣe ṣiṣẹ́ ni tó ń ṣe ṣiṣẹ́ tó bá fẹ́ fẹ́ ní good living everything you want I fẹ́ provide for ẹ. oh so because we don't have time to sit down with you to crack jokes with you to do other things with you wọ́n fi pé kò lọ sọ yín sẹ́wọ̀n kò lọ borúkọ family wájú àbí. okay no problem no problem tí dáàdi ẹ̀ bá dé. That they don't allow electoral on social media. Don't bá you see what? Chaba. Ìṣòwò. Kó lọ sí ìjọ. Kó lọ sí ìjọ tó bá sáré. Kẹ́mi. Kíkẹ́, yes, yes. Chájà mi kọ̀. Mò ń lò lọ́wọ́. O ṣe máa má jẹ́ kí charger mi bàjẹ́ o. ok alright dẹ̀ mo ń bọ̀ ooo oh, ah nǹkan tí mo ti ń check látàárọ̀ mi gẹ̀ẹ́tì ẹ̀ náà mm, lecturer yẹn kàn máa mú topic òṣì kan wá ó kéèyàn lọ lọ máa ṣe nǹkan tí òun téèyàn wọ understand. kò lè yí ẹ àbí ìwọ kọ́ ni kí ló ń fi ọkàn ẹ kí ló fi ń rò o ò kí ń gbé education sórí láti jọ tí mo ti mọ̀ Topic yìí lọ́kọ́ wa last week same topic lọ́tún kọ́ wa yìí ó wá ní kò yí ẹ báwo ló ṣe fẹ́ yí ẹ. ti ìgbà tí òye mi bóyá mi ò ní sọ̀rọ̀ òye mi o. tọ́lá ó ga fún ẹ o ó lágbára gan-an tí mo ti wá lọ sí lecture room tí mi ò bá ń bẹ taking your home already. má bínú. ó dùn mí gan. má bínú. àfà kí la bá ṣe nírọ̀lẹ́ yìí bí gbà mí o. Eh, kí ni ká ṣe. ó kù lọ́wọ́ o torí concussion la jẹ láàárọ̀ yìí dẹ̀ni yòókù ọwọ́ ẹ̀ ló wà. ṣebí láì sí ìkúnlé mò ń wò pé bí a kà sí concussion. concussion tá jẹ láàárọ̀ kà tún jẹ lálẹ́. kò ní mí nì oúnjẹ náà ni. come on ah ṣé kò ń sú ẹ ni. màmú kí wọ́n sọ báwo lápá. mo ti check ẹ ní hostel mọ ní. <laughs> orí báyìí mo wà jàre. ok àbúmọ̀ mi ń ṣùtà. lọ́sì tèmi o. no wọ́n nà ní sùúrù láì sí ìkúnlé. kí ni mo fẹ́ dúró fún ní sùúrù. ẹ tabadélé ọmọ sọ̀rọ̀ nípa oúnjẹ tá a máa jẹ náà. ok o bá a tọ́jú ẹ. all right take care. take care. má sọ fún mi pé òun ló ń gẹ yẹn. nù àbọ̀ bíi ti báwo kò lówó lè nìrìn ìgbà míì tó bá ní ó máa ń múlẹ̀ tèmi náà bá dẹ̀ ni mo máa mú sílẹ̀ àjọ ṣe fúnra wa ni. lẹ wá ń jà lórí concussion ẹwà tèmi ti ṣe látànà ló wà létí má dẹ̀ sí délé bá nǹkan tèmi máa jẹ nìyẹn. ọlọ́rọ̀ yín kò jẹ ìlú. tọ́lá wọ́n sọ bàǹjọ́ jẹ́ kí n rẹ̀ náà lẹ́gẹ́ kí ló fẹ́ rí mi fún. kọfẹ yẹ wà fẹrẹ pọtà náà. ọkọ ló wà bíbà náà mo bá ṣe ń kíyàn ni. sọrí sọrí. tọ́lá kí ló dé jẹ́ ká kókó tó sin wà náà ẹ́ ni mo fẹ́ rí ẹ̀kún ṣé nǹkan ló fẹ́ rí ẹ. túndé àtiwọ́ túndé àtiwọ́ lẹ́gẹ́ kò sí èyí tí mo lè rí náà ìméjèèjì pé mo mọ pàrọ̀ yìí dáadáa nínú ọgbà yìí ẹ má tíra láti rí mi rárá ẹ bá fẹ́ rí mi èmi mo jókòó yìí ẹ má rí mi báyìí. mo tó wà nbẹ títọ́lá nílẹ̀ ọtí wa ló ṣì máa ṣe gbẹ̀yìn máa wọ̀ rí. ṣùgbọ́n sí wàhálà so a máa pàdé ní club lálẹ́. àwọn bó ṣe rí mo ń bó pàrọ̀ wọn lọ́mọ bọ́ ìwà yẹn. àǹtí àǹtí rárá o. ẹ jọ̀ọ́ má bínú rẹ fún mi lówó kí n fi jẹun. mi ò gbọ́ nǹkan tẹ́sán. ẹ fún mi lówó mo fẹ́ fi jẹun. èyí ní ìdówó ẹ fẹ́ fi jẹun tó túmọ̀ sí wípé ẹ̀ ń tọrọ owó ah! bẹ́ẹ̀ ṣe dá tó yìí tẹ wọṣọ gidi sọ́run tẹ tún ráyè ṣẹ̀ṣọ́ sára tẹ ṣe sínú tẹ sí gbogbo ẹ̀ ẹ wá ń tọrọ owó ah! báwo làwọn ọmọkùnrin ìlú wa ṣe máa ń ṣe báyìí náà ẹ lápá ẹ lẹ́sẹ̀ kò ní pé apá yín kan kò ní pé yín kan ẹ lè ṣiṣẹ́ ẹ ń tọrọ owó kiri sọ́yẹ́ kẹ́ máa tọrọ owó bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe wà òkè báyìí ẹ jọ báwo la ṣe fẹ́ mọ ìyàtọ̀ nínú ẹ̀yin àti ẹni tó ń tọrọ owó gangan gangan ṣé kó ẹnìjẹ́ kọ́ help wọn ìwà burúkú lélẹ́yìn náà ẹ wá ṣẹ́kẹ́ ṣe náà ilé máa tọ́ lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀ fún ọmọ mọ̀ pé tí bá fún ẹ lọ́wọ́ yẹn kò jẹ́ kó fẹ́ fi jẹun or anything ó mọ̀ kó tó máa fi mú yes ó mọ̀ kó tó máa fi mú. ṣé tó gbé mo ti tọ owó lọ́wọ́ ilẹ̀ ìfẹ́ máa sọ̀rọ̀ sí mi báyìí. ẹ ṣé mi rè sọ̀rọ̀ sí ẹ ni. máa change ẹ fún ẹ o. ó ṣe máa change ẹ fún mi ah, èmi kọ́ mo lọ́wọ́ mi èmi kọ́ mo lọ́wọ́ mi kí ló ń ṣe gan wọ́n tó bá dé níbẹ̀ sọ jẹ́ kí mi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ṣe ṣe ah, ó ti dájú kó máa tọrọ owó kí ló ṣe máa tọrọ owó mo ní owó yẹn mi ìdẹ́ni fún ẹ yes mi ní bóyá sọ sínú òtún á ní fún mi lówó ah, ah. má bá bíbà jẹ o. níbo ló fẹ́ bàjẹ́ kí mo ra ń gbà kí ló fẹ́ bàjẹ́ níbo. ó yá fún mi lówó fún mi lówó bíbà fún mi lówó jọ. máa bóyá rí. ẹjọ́ mò ń bọ̀ sà àbí má dẹ̀ ni. ẹ káàsán sá. di kíkì ẹ̀hún o kí ni nǹkan tó yìí wá nulẹ̀ yìí sọ fún mi nǹkan tó yìí wá nulẹ̀ yìí nǹkan tó sọnù lọ́wọ́ ẹ tó yìí wá nulẹ̀ ọ̀dọ̀ mi mo fẹ́ kó ṣàlàyé fún mi torí pé mi expect pé mo yìí máa bẹ ẹnu lé yìí. Ah, ìyá báyọ̀ ni ìyá báyọ̀ ló. kò fi gbogbo ara yé àbí màá jẹ́ kó yé sórí ìyá báyọ̀ ó ti wá bá mi ó ti sọ fún pé òun ti fìlé lẹ̀ ó dẹ̀ ti páàkì ọmọ ẹrù ẹ̀ kú so ti gbọ́ ó ti páàkì gbogbo ẹrù pátá. ìyá báyọ̀ ò tí ì fi ilé sílẹ̀ sàn torí àwọn ẹrù ẹ̀ sì lélẹ́yìí àti gbogbo àwọn curtains àti gbogbo ẹ̀ tó wà níbí. mo dẹ̀rù bóyá kó yé ẹ o ṣé ọ̀ràn ìyá báyọ̀ mi ni ẹrù yìí ni àbí mi ìwọ náà dẹ̀ mọ̀ gbogbo ilé tí mò ń kọ́ nígbèsè ayé mi máa ti package everything tó ti máa wà ń bẹ̀ nǹkan tí tenant kàn nídìí láti ṣe ni pé kó kọ̀ọ̀kan àwọn aṣọ ẹ̀ wá pẹ̀lú àwọn family ẹ̀ kọ́ dẹ̀ máa gbélé gbàgbà tó bá dẹ̀ fẹ́ kú aṣọ ọ̀hún nìkan náà máa gún kú. Ah. wo mi kó tún mi wò èmi ò ń ṣe landlord tó ń fọlọ́pàá mú yan o lẹ́yìn two days tí bá wá bí tí bá wá bí tí bá tún ìbá ẹ máa yánlẹ̀ fún ẹ ni. Ah! bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ máa yánlẹ̀ fún ẹ ni tó ẹ pé tí bá yánlẹ̀ yẹn tó bá lu tàkúté onígàn báyìí àwọn fámìlì ọmọ máa gbé ẹ kiri ni kódà adáhùn ṣe tó bá gbé lọ á wò tì ó ti gbọ́ lẹ́yìn two days tí bá tún ìbẹ́ ń bì yìí ilé agajù ẹ lọ. Ah, ìgbìyànjú ọ̀tẹ̀ máa ti ń pàkan báyìí lẹ́kàn ń rú ìyá báyọ̀. but ọ̀rẹ́ ṣé o believe pé nǹkan tí àwọn engineers ń sọ nípa ọ̀rọ̀ project yẹn i mean show make sense. ọ̀rẹ́ o mọ̀ nǹkan tí mi kọ̀ níbẹ̀ ni pé fúnra àwọn engineer yẹn káyọ̀ láti gbọ́rọ̀ sí wa lẹ́nu ìdí ni wípé iṣẹ́ wọn ni kò kí ń tàwa so wọ́n mọ̀ jà wá lọ to get tẹ́ tó bá ní ká ṣe nǹkan tábà ṣe tó bá yá wọ́n máa dábìlì mìíràn wa lórí pé ẹ eh, ìbá wọn ní ká ṣe kọ́ bá ṣe so wọ́n ní ìdájẹ́ kan ṣe nǹkan tó fẹ́ ṣe tàbí wọ́n lè fún wa nípa táwa fẹ́ that's it. well um, on that perspective um, you're right but i mean àwa ni contractors um, i mean àwa ni ó yẹ they should give us free hands we should we could have an idea or something. Eh? well in tẹ́rẹ̀ nǹkan tó sọ náà um, i mean bá ṣe máa ṣí náà nìyẹn dọ̀. ọdún mi wò nìyẹn nǹkan tó náà ìlú nìyẹn so àtẹlẹ nǹkan tó it's all right take your time. hello sir. yes. Uh, tani o. mo ní kí n dúpẹ́ lọ́wọ́ yìí para mọ́ mi ti yá. ooo ok ok ah báwo lára wọn sì. wọ́n ti wá ok dáadáa. ok ah, ẹni dájú dúpẹ́ lọ́wọ́ mi ọlọ́run ká máa fọpẹ́ fún ok má mi kí wọn ṣá ok ló tọ̀nà. mr sore sore àwọn ta ló tún pè láti dúpẹ́ báyìí. wọ́n tẹ́lẹ̀ lánàá kò màmá kan ní ọmọ ìrà pé ara ọmọ ìwà òkè tó ṣe bí wọn kí á lè wọ́n ṣe ń gbé láwọn ọkùnrin òkè kí ló ṣe ń dájú lọ lọ sọ́sìpítù láti pa wọn sọ́kà bíìlì wọn so my mind don pay sorry i mean you're such a rare gem you know because um, bó ṣe máa ń i mean I went to Morirara. I want Bugwala gbogbo but i mean títí <laughs> i mean it's eh, eh, exceptional you understand i mean báwo kilo ló dé as in ó ṣe jẹ́ kó especially àwọn màmá yẹn Gong gangan Gong ó máa ń ká ẹ lára gan. Hmm, bọ́lá ṣe fi hàn mí bọ́lá ṣe fi hàn ìyẹn ó yé mi nù òun kò máa ń wù mí láti máa ṣòro fáwọn àwọn ìyá yẹn ṣáàyè. well um, it's a good thing i tell you it's a very good thing ẹran ahọ́n àánú níyànjú àti. ọmọ mi ò wá ọmọ nìyí ọmọ nìyí ọmọ ní ọmọ nìyí ọmọ ní ọmọ làwòrán èrè orí mi fún mi lọ́mọ mi ò kó lè bá mi kalẹ̀ ọmọ mi ò wá ọmọ nìyí ọmọ nìyí ọmọ níjẹ ọmọ làwòrán ẹrẹ orí mi fún mi lọmọ orí mi jọ̀wọ́ dákú lè bá mi kalẹ̀ ó bá mi kalẹ̀. Ah. ṣé táàmì ti lọ tó yẹn ni. táàmì ti lọ mọ. Ah. Hey, eh, you can go, no problem. I'll right. stay. Ebo, mommy, February bínú, fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan, tẹ́ ẹ pé wọ́n notice pé February. máa ń pẹ́ lọ́fíìsì kẹ́tọ́ máa lọ. Ah. Ṣé kò sí máa? iṣẹ́ tí mo gbọ́dọ̀ parí iṣẹ́ kan kí n tó ṣe kejì ni iṣẹ́ tó yẹ báyẹn téèyàn bá ṣe ní ọ̀sán tó bá yẹ kéèyàn ṣe lọ́sàn mi ò gbọ́dọ̀ ṣe lóru ṣe understand èmi dẹ̀ ni mo máa ń like pé iṣẹ́ tí n bá máa ṣe kí n parí ẹ̀ kó tó dijọ́ kejì because tó bá dijọ́ kejì iṣẹ́ mi lèèyàn ṣẹ̀ṣẹ̀ máa ń téèyàn bá ní carry over Ni ò ní way work then tí n bá kóṣẹ́ lọ́ọ́ lé mi ráyè ṣe understand so I'll just stay over títí dìgbà tí wọ́n parí ẹ̀. mo notice náà ló jẹ́ kí n bẹ̀rẹ̀. no problem thank you so much. you can go eh. take ma no problem we'll see tomorrow by God's special grace. Yeah. Where am I? my dear. manager nìkẹ́. sack letter. manager ló ní kí n fún yín mà pé àwọn ọ̀dẹ̀ gbọ́dọ̀ dé bá yín lọ́fíìsì èèyàn máa embarrass mi. advice mi fún yín bá ní kẹ́ ètè máa lọ mà kó máa embarrass mi. torí gbogbo wàhálà mi yẹmi yẹmi yẹmi. My God. Ah! Meet in heaven. My God. My God. Mo ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́. Wọ́n fún mi ní sack letter. Àwọn ọmọ tí mo tún ti torí ẹ̀ ṣiṣẹ́ tó fi mí sílẹ̀ wọ́n ní mo fà wọ́n sílẹ̀. Ah. Oh, how are you? I'm fine, sir. I yes. learned you've been waiting for me, right? Yes, sir. Um, hope oh, no problem. No, sir. I have issues with my parents. That is why I'm here. You have issues with your parents? Yes, sir. And um, if I may ask, what kind... Okay, don't worry. Come to my office. Come. Okay, sir. Yeah, mo ti rí bẹ́ẹ̀ náà, mo ti oh oh, oh, oh, oh, okay. ó dẹ̀ tún wà ní environment tó wà pa. ojú òun ni mo fẹ́ ṣe léyìí bẹ́ẹ̀. mo pẹ́ tó tó ń ask fún yẹn ó better now. you nice. ojoojúmọ́. what i tell you that we can do nice we just we just need to pay them off so the place is nice. àti jẹ ìyẹn dógún. ẹ jẹ́ kí n pẹ́ padà jẹ́ kí n pẹ́ padà. ètò mo tún rò pé màá tó àti ìdílé. ẹ ká sọ yìí ẹ̀gbọ́n kí ló ṣe kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹ má ṣìpẹ̀ fún mi rárá o ẹ jẹ́ kí n ṣe nǹkan tó wà lọ́kàn mi láti ṣe torí bí mo ṣe wà yìí mo fẹ́ para mi. ẹ fẹ́ para mi kí ló dé. mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí èmi kọ́ ni mò ń bá yín sọ̀rọ̀ torí kò sí gbogbo nǹkan tó wà nínú ayé mi pátápátá ìbànújẹ́ ni mi ò fìgbà kan rí dùnú rí débi tí màá sọ pé màá jókòó màá ráyò kí ló fà á ikú nìkan ló kù tí mo retí tó kú gbogbo láyé bẹ́ẹ̀ ni. Ah, ah. kí ló fa ikú tó lọ pé kí lóye yóò bẹ̀rẹ̀ torí pé ikú ló kàn fún ikú kí ló dé. ṣebí mo ní kí n ṣọ́ra ajé lọ láàárọ̀ yìí ni lọmọkùnrin kan bá jáná mọ́ mi lẹ́nu nígbà tí màá fi gbé dọ́sítù. tí mo tẹ̀ gbàdúrà kí n tó kú láàgbo kọ́ ló má jẹ́ ṣàgbákò tọmọkùnrin wá fi tiẹ̀ kó bá mi. Ah! dókítà. young man ẹni sùúrù ẹni sùúrù ṣẹ́yìn náà rí i pé látìgbà tí ẹ ti gbé patient yẹn wọlé láti lọ ń ṣiṣẹ́ lé lórí ẹ̀ nínú ward we been trying to recover him but mi ní parọ́ fún yìí o kò tí ì lajú o. ẹ wò ẹ wò ẹni sọ̀rọ̀ ṣe mọ̀ nǹkan tí ọ̀rọ̀ yìí gbà sìn àdúrà ni ẹ kú fún àdúrà torí pé tí ẹni yìí bá fi lè kú ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ nǹkan tá a máa ń sọ fẹ́yìn drivers nìyẹn ẹ kàn máa ń drive anyhow recklessly ọlọ́run ló mọ̀ gan bóyá ẹ drivers license. Ah ẹ mọ nǹkan tó máa ṣe. dókítà dókítà ẹjọ ẹjọ ṣé kìí ṣe pé ó ti kú. ṣe kò ní kú based on one thing àdúrà tẹ bá ti ń gbà ló máa lè ṣe o because right now stage tó wà yẹn tí màá yẹn bá kú i don't know what would happen but then let's just keep praying tètè gbọ́ mi. jésù olúwa jésù olúwa jésù olúwa jésù olúwa. but bọ̀bọ̀dù ah jù bẹ́ẹ̀ lọ́nà kò tó kò tẹ́ máa mm, torí ẹ̀ fẹ́ para bí kí lẹ́ fẹ́ fokùn ṣe ẹ fẹ́ para yín ni kò tó nǹkan tẹ́ máa torí ẹ̀ para yín náà ẹ́ kò sí nǹkan tó wọ̀ lókè tí ilé ò gbà ó ah! náà wá solúsọ sí ẹ ní gbogbo ilé báwo ni máa para yín tábà tí kú ìṣekú tẹ́yàn lè ṣe láyé yìí ah! ẹ ju gbogbo ẹ lọ́nà ọ̀hún kò kò tí ì tó kọ̀tọ̀ pé ẹ fẹ́ àbí kí ló fẹ́ fòkù ṣe ẹ fẹ́ para yín. ẹ jọ ah! kí láǹfààní mi kí nìkan tí mò ń dún mi tí mò ń dún mi lé ayé bẹ́ẹ̀ sí wò mí ó kò tẹ̀ ń wù lọ́mù ẹ fẹ́ para yín. ẹ dùn náà ẹ fẹ́ para yín lórí ilẹ̀ wo lẹ fẹ́ para yín sí àdé ǹṣe ẹ wò kò ṣe kò ṣe lè ló kàn ebi gbígbẹ́ kọ́ ló gòrí fífọ́ tí kò bá ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé yìí àtúnṣe lè yẹn máa wà ó tún ṣẹlẹ̀ sí nǹkan oṣù kan tó pọ̀ jù ó pẹ́ ní fọ́nà pé àtẹ̀sí ìlú bẹ́ẹ̀ yẹn pé ó yè ní àmọ́ bí tó pọ̀lẹ̀ sí ìlú ẹ̀rù máa ń tà láti nǹkan tó ṣẹlẹ̀ bóyá kẹ́kẹ́ para yín ló pọ̀ tó bá para yín sí báyìí ọ̀tọ̀ yóò sí láti yín. o ti gbọ́ sí yín. ó dà pọ̀rọ̀ mi ò lè yé yín n tó wà lọ́kàn ti yín lẹ́sẹ̀ mo gbọ́. ẹ ẹ mọ̀ kó tó ẹ a máa sọ tẹ̀yà tó jẹ́ ká kó mi báyìí. Mommy. Rest of fashion, yes, yes. I think I'll check on Instagram. Yes. Okay, Mommy. Yes, sir. How far owó tí mo lọ́wọ́ yín? Ten thousand. Ah, dúró. Ìgbàdé yẹn ṣe bẹ̀rẹ̀ ten thousand fọ́tọ̀. Mo bá o. ẹ káàbọ̀ ẹ wọlé wọlé ẹ bá bèrè kí ni mo lè ṣe fún yín. anyway mr and mrs akinwum labere. mr and mrs akinwum. yeah show around. Mm, ẹ má bẹ̀rù àwọn náà ti pè wọ́n ká tó máa bọ̀ àwọn náà ní ká máa bọ̀ ẹ pọ́n àwọn àlè business partner wọn ni wọ́n ní mm. àbẹ́yìn làwọn ará germany tó lówó. gẹ́tò dáhùn ó bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ àṣírí àwọn náà ti múra yín lẹ̀ ẹ léfò mi mo léfò payango nìkan ló kù. kò sí wàhálà ẹ dáwọ́ ọ̀dọ̀ àwa jápa kí ó dẹ ọtí fẹ́ sí lẹ́kùn fẹ́ẹ́kùn oúnjẹ tó ń wá fẹ́ẹ́kùn fẹ́ẹ́kùn àìtọ́ náà ó sì sẹ́ẹ́kùn ká ẹ máa wọlé o ká tó ti lẹ́kùn ó sì sẹ́ẹ́kùn. tani ẹ tani ẹ. jáde ẹṣẹ làwọn fún fún ìṣara ọmọ classmate. èmi nígbà àpò ìwé. kí ló dé. yóò láti wọ̀. Yeah, go to you so get away. I just suck it. Oh my god. Jeez. Mo ti ti to. Ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀sì ẹ̀sì ọ̀yá máa wọ̀ báyìí tó ọ̀rẹ́ kan fojú sunkún ẹ̀. Máa wọ̀ báyìí.

ẹ dàgbọ́. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ má pa ìyàwó mi ẹjọ ẹjọ ẹjọ má pa ìyàwó mi ẹjọ ẹjọ má pa ìyàwó mi ẹjọ. bí ọlọ́kẹ́ ìwé ìyàwó mi bẹ́ pọ̀ pẹ́ báyìí. ẹjọ ẹjọ ẹjọ má pọ̀ pẹ́ ẹjọ ẹjọ má pọ̀ ẹjọ má ẹjọ má pa tóbi ọlọ́run torí ọlọ́run fífẹ́ yẹn. Ìwé kọ̀kọ̀ pa Dia Jẹ́ jẹ́ pọ́nmọ́ Ini, ini ń bí. Ikọ̀ ṣoṣo ni mo ní. Ó ní kọ́ ṣoṣo ni o. Ẹ yọ̀ kọ́tẹ́ yín lélẹ̀. Your who's daddy? She's my help. Help me. Your house help. Yes. Ẹ yẹ fọwọ́. Mo lọ kú ìdúró mi ní ọmọ. Àwọn yẹn ti sọ̀rọ̀ ẹ̀yẹ gbọ́rọ̀ ẹ má pa ẹni tuntun ẹjọ́ tó bá jókòó lè fẹ́ pa ìlú wa òun wà ẹ ẹ òun wà máa fún ìlú ẹjọ́ ẹ lọ́wọ́ òun wà. Bọ́ládé báwo ló ṣe rè báwo ló ń gbàdá láti jọ yìí tó kó fòdè náà àtẹ̀gbẹ́ sí dààmú wájú wẹ́wẹ́wẹ́ àárín ẹ ẹ wo bó ṣe sọ̀rọ̀ ẹ̀dá wo ṣe sọ̀rọ̀ ẹ̀dá sí. ẹ̀gbọ́n mi ẹ fà á ṣe ti ẹ kẹ́yìn náà lọ bẹ ẹ lọ ẹ ẹ ẹ̀yin lọ ẹ kàn lọ ẹ lọ ẹ ẹ dẹ̀ mọ̀ pé ẹ̀yin mo fojú jọ ẹ mọ̀mísí náà tó bá jáde kúrò nílé wọ́n lè lọ́jọ́ márùn-ún kan tó wọlé iye owó oúnjẹ wọn ò ní fún mi àti jẹ àti mú mi ọwọ́ ọlọ́run ló wà báwo ni mi ṣe rí bọ́ọ̀sì gbò ó yé eyín náà yé eyín náà ẹ̀yin rẹ̀ fa òwe kẹ́ máa ṣe bẹ́ẹ̀ ṣe yẹn ọlọ́run mọ̀mísí náà ọ̀rọ̀ wọn ò tiẹ̀ yé mi bóyá àwọn kan náà bí wa ni ó ṣe wọn ló ń ṣe báyìí náà ti rí ń sìn ẹ ti rí ń sìn. dókítà ṣáà ló ti wá òkè ẹ pọ́lẹ́mì kankan mọ́. ẹ ní láti tún máa bára jẹ mọ́ ṣẹ́gbọ́n torí bó ṣe wà yìí ó ṣe ń rí kọ̀ọ̀bá ni a dẹ̀ fẹ́ nǹkan tó tún máa fa relapse padà ìgbẹ́ ẹ̀ ti and mo notice nǹkan kan bẹ́ẹ̀ ṣe ń bára yín relate ẹ rí nbìkan tẹ́lẹ̀. doctor last born wa ni ọmọ ìyá mi màmá mi obìnrin kan ló wà láàrin àwọn méjèèjì. you serious. báwo wà lára yín tí ń ẹ tún feel better. ti wá òkè bí ara bá mi wá bóyá bí iṣẹ́ sí nǹkan tó ń mú. Ah, ah. kí ni ayé ń sọ kí ló tún ń sọ ìwọ tó wà ní condition yìí sì jẹ́ kí n advice ẹ̀ a brother to a brother not even as a medical practitioner na téèyàn bá ní problem ọtí kọ́ ni next thing not even cigarette gbogbo ìgbà ni ìjọba ló ń sọ lórí tv àti rédíò pé ká keep away from ọtí and other vices drugs likewise smokers are liable to die young so mo implore stay away from drugs alcohol or cigarette. um, and sir ara nǹkan tí máa yìí tó ṣàlàyé fún tàbá dé ní ọ́fíìsì ní sódà kẹ́lẹ̀ keep watch on him regularly. pẹ̀lẹ́ ẹ jẹ́ àlọ́ sọ́fíìsì. Darling, yes, oh, they're down now, Martin late. Baby, I'm coming, I'm coming. Yeah, I'm coming. Coming, coming. No one, let me know. Ìgbà kò wọ́n náà ni mo mọ̀ bó ṣe ń kọ́lé. <laughs> Kí ló ṣẹlẹ̀? Àwọn ọkọ̀ báyìí náà ń bèrè ni. Àwọn wo ni ẹ? Àwọn obìnrin méjì. Wọ́n ní láti Ayédáde police station. Police station? Kí ló fẹ́ fún àwọn fẹ́? Màkà mi ò ṣe láti ibi Just open the gate. Tell them we are coming. Okay? Okay. Yeah. I àwọn olùfẹ́ pé wọ́n ń bèrè wa ẹ ẹ jẹ́ kó wọlé. afternoon, madam. Good afternoon. Yeah, we are actually from Ayedade police station. Yes, mo sọ pé àti eh, ọ̀dọ̀ ọlọ́pàá Yeah. Yes, what can we do for you, please? Oh, I'm about to wọ́n wá rọ̀bì the other time yìí àti wọn wà the custody ọ̀bà. Wow, serious? That's oh, lovely. Eh, eh, DPO, sorry, kí ni à ń ṣe níbàyìí? Mo ti gbọ́ ọ́fíìsì ilé ẹ̀ka wà lọ́wọ́, Um, eh, Mrs. Akinwumi, Mr. Akinwumi, ẹ calm down. Gbogbo ṣe ṣókùnkùn sí ni la máa tàn mọ́lẹ̀ sí tó dẹ̀ máa yé. Have a seat. Ọ́fíìsà, ọ̀rẹ́ ọ̀gá ìjọba àti àkàrẹ́ ilé, báwo lè ṣe mú wọn? Calm down. Mr. Akinwumi, Mr. Akinwumi, wọn kì í ṣe olè, àjọ ṣiṣẹ́ pọ̀ ni. Pé olè lẹ́yìn náà. Rárá, a kì í ṣe olè. Human rights activists ni wọ́n. Madam a kì í ṣolè bẹ́ẹ̀ dẹ̀ ni a kì í ṣe ọ̀daràn iṣẹ́ wa là ń ṣe. Mr. and Mrs. Akin ojú ọ̀daràn lè fi wò àmọ́ mo rí bẹ́ẹ̀ ṣe rí níbi iṣẹ́ wa yìí tí ọ̀rọ̀ bá rí bó ṣe a máa ń gbé gbá ọmọ tàbí gbà yìí tá one or two difficulties a máa ń ṣe báyìí mo dẹ̀ fẹ́ kó dàrí lójú pé kò sí nǹkan tí àwa máa ṣe níbi ìgbà àbí ìgbésẹ̀ tí a máa gbé tí àwọn ọlọ́pàá ò ní mú wa torí àjọ òṣìṣẹ́ papọ̀. Yeah, come Yes. Yes, yes. Ah, what are you doing Madam, eh, calm down actually mẹ́sì ló wá fẹjọ́ yín sùn wá kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọmọ tọ́lọ́run fún yín ṣẹ́rí we have different cases here ṣó ti yẹ yín sìn oríṣiríṣi là ń gbọ́ ọmọ yín ló wá fẹjọ́ sùn wá pé ẹ kì í dúró tòun ẹ̀ ń ṣètọ́jú òun lè dáadáa ṣẹ́yìn náà rí pé wà guilty fine ṣé lóríṣiríṣi là ń gbọ́ là ń rí àwọn gateman míì àwọn náà máa ń abuse ọmọ ó lè jẹ́ ọ̀sẹ̀ ìpínyìn ọkùnrin òun ni màmá báwọn jọ lájọṣepọ̀ which is not fair kò yẹ yín sìn bó tó bá jẹ́ pé nǹkan tẹ̀ ń ṣètọ́jú ẹ̀ tẹ̀ ń dúró tì nílé ni kò ní wá fẹjọ́ yín sùn kẹ̀dẹ̀ dúpẹ́ kó bó ṣe fẹjọ́ yín sùn yẹn ló dáa because ká ní pé kì í ṣẹ̀mí ọlọ́run tó wà nú ẹ̀ ni irú ẹ̀ àti bọ́ síta àti kẹgbẹ́kẹgbẹ́ kí lè ṣe pé a máa mọ̀ mọ́ ọ torí tiẹ̀ náà ni àtijọ́ àti wọn náà là ń bá káàkiri. Mm, madam ẹ̀yin ọmọ ni mo bá lọ́rọ̀ jù ṣáré gbogbo nǹkan tó bá yín sọ bíbá yìí á dàbí ohun olùtẹ́ bá délé o kò tún ṣe pé máa mú délé tán ẹ tún máa máa fi tẹ̀ ṣe ti gbọ́ àsìkò iṣẹ́ ọ̀tọ̀ àsìkò ìtọ́jú ọmọ náà ọ̀tọ̀ nítorí ọlọ́run ẹ̀hẹ́ madam kò wá ń ṣe pé tó bá wá délé ń sìn tẹ́tí délé tán kẹ́tí wọ́n lọ máa máa tírètẹ̀ torí pé wàá fẹjọ́ sùn wá thank you so much mo dúpẹ́ lọ́wọ́ yín gan we really understand why we are here now and uh, eh, at the promise yín pé a ní fi àjẹta bá délé àti màmá tọ́jú àwọn màmá ní time ah, mr akikunle and mrs akikunle. Yes àdúrà wa ni pé kí ẹ má fìyà jẹun because tẹ bá fìyà jẹun very sure pé ẹ̀yin náà mọ̀ pé kò sí ẹni tí agbára òfin ò lè mú and um, <laughs> a lè gba ọmọ yẹn kan lọ́wọ́ yẹn. kò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ ah, ẹjọ́ kò ní ṣẹlẹ̀ ṣé gbọ́n But worry about our lima bomi. Oh my darling, ẹ káàbọ̀. You? Ibo lẹ ti mọ̀ rí? Ah, ṣé mo ra yín ni? Ah! Ṣebí ọkùnrin tí mo sọ fún pé mo rí ní Jọ́sí ní títì tó ń tọrọ owó lọ́wọ́ mi tí mo sọ pé mi ò ní tíì tó bẹ̀rẹ̀ sí ní mú mi bú ẹni kò sí nǹkan tí ó pè bó ṣe wà yìí tẹ́ bá rí bó ṣe kọ́ mọ́ mi tó ń pariwo tó ẹni ibi bó lẹ ti rí. Oh my God ọmọ nílé ọlọ́nà ń tọrọ ohun títí àbúrò mi tí mo sọ fún ẹ ní last born mọ́ mi nìyẹn. ẹ eh? kí lẹ sọ. last born wa tí mo sọ fún ẹ ń pa ẹ. last born mọ́ mi nìyẹn. ẹ ah ah ayé yìí máa kéré o last born yín. ẹ ẹ ẹ ọkú ẹ rọra sà ẹ pẹ̀lẹ́ sà ṣé ní bó ṣe ṣàlàyé fún mi ó ti yé mi dáadáa ẹ wo ẹ farabalẹ̀ o ṣé rí bíbá ìtẹ̀wá ilé yín ni o wọ́n ti ṣàlàyé fún mi ó dẹ̀ ti yé mi ṣé rí bójú yín ṣe ń ṣe sókè yẹn tó le kókókó ẹ ṣàjẹ́ kó wálẹ̀ díẹ̀ ẹ jọ tó lọ náà ẹ kẹ calm down gbọ́dọ̀ nígbà tẹ́ bá tẹ sọ fún mi èmi á ṣe fún yín kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ mu. ṣe oúnjẹ wa le. oúnjẹ wà oúnjẹ wà kò sí nǹkan tẹ́ béèrè títí mi ì ṣe fún yín ẹ ṣàtọ́ màá ṣe fún yín. ẹ ẹ fún mi wá kí n gba ìpẹ́ lọ́bẹ̀ dúdú yẹn ẹja ẹja àwọn ẹja gbígbẹ. Kọ́ládé Kọ́ládé níbi rice àti wà lómi. Oh, rice and beans ṣé rí yẹn o. lọ mi ò fẹ́ white rice o àwọn rice ìwà kì í tọ́ máa ta ní alẹ́ ní. ẹ wò ẹ wò. kò bá tiẹ̀ jẹ́ wanke yẹn náà ni bí n bá tiẹ̀ mọ̀ sí i màmá lẹ́nu ẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ àwọn máa sè é ẹ ṣáà farabalẹ̀ ẹ má wọ orí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ báyìí máa ṣe fún yín àbí. ọ̀bẹ̀ ẹ máa bọ̀ ẹ pẹ̀lú ẹ ẹ̀gúsà èmi kẹ̀ ẹ̀ mi ìjẹ́ bínú. <laughs> ṣé ẹ mọ̀ kọ́ fíìmù òun ṣá. wọ́n ló lọ yan ọ̀ràn ló tọ̀yọ̀ bọ̀ tó dá wa ní àdìmọ̀ kan tó ń final exam wa ó ń bọ̀ and mo wá dé láti kàwé kàwé kàwé in fact èmi tiẹ̀ ti kàwé débi pé ìwé yẹn kò wọ orí mi mọ́ bí mo ṣe wà kò tiẹ̀ wá gbárí mi mọ́ ẹ wò tíyàn kàwé tíyàn tún máa gbòòrò tí ò ní súnmọ́ ju pé kóun má bàa ní carry over náà ni bàbá tó wá ṣe gbogbo wàhálà yìí tán ta ṣe tán school á tún máa lọ serve padà ṣe máa ń gbọ́ wọ́n ní service ni wọ́n ló tọ̀ nǹkan pé ó wà stressful ó lè kò yí sí rárá rárá ẹ̀yin náà wò pẹ̀lú gbogbo wàhálà service yẹn náà a máa wá ṣetán a máa máa wáṣẹ́ káàkiri ká tó ríṣẹ́ náà ogun náà a tún máa ríṣẹ́ yẹn tán àwọn tó níṣẹ́ tí wọ́n máa sọ pé o ṣe àyàbá kan ẹ̀yìn ẹ̀ da wọ́n ṣe máa yẹ lára wò náà máa hẹ́ ilẹ̀ pọ̀ ọmọ tó da rèé pé dandan àfi tó bá mẹ́yìn yẹn lẹ̀ back for ground eh? job for hand ṣógun láyé ni. ṣé sátífíkẹ́tì àwọn gbà ṣùkú tó wá ríṣẹ́ ni ẹ sọ fún mi náà. ọ̀rẹ́ mi ó tó wa ṣùgbọ́n ẹ̀yin lọ̀rọ̀ olú yìí ó yìí ó ti yé mi jù ú lọ nílùú yìí tó bá kàwé nífẹ̀ẹ́ mi bó ṣe fẹ́ kàwé bíi Cambridge gan ìwé yìí ló kéré jù àti dowó fún ẹ báyìí nílùú yìí wàhálà ni. ẹ wò ní ti fáwọn òbí mi wípé èmi ò fìwé jẹun o èmi fẹ́ ṣe business lọ́nà tí náà máa fún mi lówó so business èmi fẹ́ ṣe. obìnrin lẹ́kìrà yóò yé mi ẹ jẹ́ ká máa lọ. ọ̀lẹ́ o kẹ́yìn máa jẹ. ọmọ ìjà lọ. this girl o. ọmọ ṣe ń tì ní wọn lọ kó máa ṣe wọn pàtó. for real. it's very very very hard. wọ́n pe wọ́n sọ.

ẹni tó bá ti mẹ̀ṣẹ̀ pẹ́ lórí ìkúnlẹ̀ ìyẹn bá ń dáríjì ọmọ ìyá mi kì í ṣe wẹ́ẹ̀ má bẹ̀rù tọ̀rọ̀ bó ti ní wáyé. I'm giving you the last chance. All right. Do not let this repeat itself, and I mean it. Kò fọ́ ní ìṣẹ́gun. I know. Ìyá mi kò ní ṣe rẹ̀. Àbẹ̀rẹ̀. Kò ní Thank you. Thank you. Thank you so much. You're welcome. Oh, yeah. All right, we'll see you later. Okay. So, baby, what's up? Ní ìjọ. Má bẹ̀rẹ̀. Ẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ gbọ́dọ̀ ló dànsìn. going to my hostel. I'm not coming to your hostel. Why? Don't, don't gbàgbé dísù tí mo bá ń sọ láàárọ̀. àmọ́ ti pè wọ́n kọ́ gbé dísù àná tí yóò sì gbé wa ni. mi ò tí ì rí. wọ́n máa gbé wa ń sìn ẹ káàbọ̀ náà. dà bẹ́ẹ̀. bàbá ọkọ mi kí ló dé kí ló dé. bàbá ọkọ mi kí ló dé tẹ́ fi ń sunkún kí ló ṣe yín. kí ló ṣe. ṣé gbogbo àwọn nǹkan tí mo ti go through ṣé kò tó torí ẹ kí n ti torí ẹ máa sunkún ni pàápàá jùlọ ẹ wo mọ́mísì ọjọ́ wo láti rí wọn last ẹ mọ̀ pé mo ti miss mọ́mísì ni látọjọ́ yìí. ẹ wo wọ́n ní pọ́ìntì wọ́n ní pọ́ìntì á dákẹ́ gbọ́rọ̀ wọn yẹ̀wò náà ẹ jọ. ọ̀làdé. Hmm? máa sọ fún ẹ sórí owó tó ti ṣẹlẹ̀ sí ẹ tẹ́lẹ̀ agbá pé wọ́n lọ́ọ́ ṣe kọ́ ẹ àtẹ̀yìn ọkọ tí mo kàn tí nígbà yìí pé aláṣẹ aláṣẹ pẹ̀lú ọlọ́run tíkẹ́ẹ̀tì bọ̀n tí wọ́n ti tó máa ń dùn nípa nǹkan tó máa ń sọ yìí ni pé ọ̀rọ̀ mọ́ sí tó ń mẹ́nu lé ah ọmọ ó jẹ́ kí ló máa bí mi bíbí ó jẹ́ kí ló máa bí mi má má ever sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mọ́ sí wọn mọ ohun tó ti ṣẹlẹ̀ ṣe àgbàgbọ́ náà ṣe kọ́ ni kò tó nǹkan tó máa torí ẹ̀ máa sunkún náà ẹni tí òun yà ń gbélé ayé náà kí ló ń ṣe náà. sókè. darling. máa sọ lóta. ẹ wo darling. Lọ́sà, bẹ̀rẹ̀ tí ẹ ní pẹ̀lẹ́. Báwo ló ṣe ṣe? Ah, mo understand. Ah, bíi ti báwo ìwọ ni o understand? Pẹ̀lẹ́, ibi mi nìyẹn, pẹ̀lẹ́. Ẹ ah, eh, bébì, ṣé o gbàgbé káyọ̀ tí mo ní kó bá mi understand pẹ̀lẹ́? O kárẹ̀, o bí tó máa fi ń ti ọmọ yẹn àbí. carrier baby carrier oh. tó máa fi gbọ́mọ síwájú. tó máa fi ń gbọ́mọ síwájú. yes. Oh. irú ọ̀rọ̀ wo ni ọmọ wo ló fẹ́ fi gbé. ọmọ ẹ of course. ti tèmi. Oh, irú ọ̀rọ̀ wo ni ìyá mi ò ní jẹ́ ìṣòro burúkú ah, wàá fi baby carrier gbọ́mọ ti tèmi bébí kí ló ń ṣe ẹ̀ náà báwo ló ṣe máa ronú irú ẹ̀. iṣẹ́ ah sẹ́yìn mọ́ ah, ah, mm, mm. pẹ̀lú ìyẹn gbogbo nǹkan mo gbà ayé ò pọnmọ sẹ́yìn wọ́n ń pọnmọ sẹ́yìn o nígbà tí wọ́n bí èmi wọ́n pọ̀n wá sẹ́yìn ni o ìgbà tèmi ni ìgbà tán bí Báyọ̀ bá ń kọ́lé wọ́n pọ̀n sẹ́yìn náà ni o. kò tí sí baby carrier. Sunday hundred percent ìgbà tán bí wọ́n pọ̀n sẹ́yìn ni o. ìgbà tí wọn náà nìyẹn àmọ́ over o lè fi mọ́mí Sunday wé mi náà ṣé o fẹ́ máa fi age mọ́mí Sunday wé tèmi ìgbà tí mọ́mí Sunday bí Sunday kò tí sí carrier. <laughs> tó tọ́ ni ló máa rọ̀ all right but àríṣekọ́lá ẹ̀yìn náà pọ̀ sí tó fi ṣoríire o Dèjì Odùwọlé Captain Cash ẹ̀yìn ni wọ́n pọ̀ òun náà sí o ẹ̀ máa wá gbọ́ èmi ò wá nígbà ṣé o mọ̀ pé o ti ń bá mi plan pé ká travel ká travel tó o bá travel ẹ̀gbá wa ló lọ ó jù bẹ́ẹ̀ lọ ṣó ti yẹ ó jù bẹ́ẹ̀ lọ torí bẹ́ẹ̀ ṣe máa ń ba kọ́tsọ̀ tàwa Yorùbá jẹ́ nìyẹn ó bẹ̀rẹ̀ sí ní pọmọ́sẹ́ iwájú torí kíni tó bá tẹ̀ lọ kọsẹ̀ kọ́mọ lọ larí mọ́lẹ̀ nǹkan àmì. àmọ́ sẹ́yìn máa lọ náà má jẹ́ kárí ọlọ́rẹ́yìn ọlọ́rẹ́wájú la máa máa rí iwájú náà hmm. kàn wọ́n sí. ìyàwó mi mo jẹ́rìí ẹ̀ ó mọ òwe ó mọ ọ̀rọ̀ Yorùbá so gbogbo àwa tí wọ́n pọ̀ sẹ́yìn ọlọ́rẹ́yìn la wa jọ́sà wo make any life ẹ́ hundred percent back kò make any life Deji Oduwọlé Captain Cash kò make any ẹ̀yìn. Hello, Ìyá. Hello, my darling. Báwo ni, Màjà? mo wà pa o. báwo ni sẹ́mínà tó lọ fún. ah o sẹ́mínà wà ń bẹ̀ àwa business women ayé á <laughs> wà lẹ́nu ẹ̀ bó Kaduna gbóná tó jẹ pé àyè mi mọ̀ pé gbóná tó báyìí Kaduna ìbò ọ̀sẹ̀ kan tó kù yìí tí ó dàbẹ̀ nípa ọdún kan lójú mi lè wait kí n máa bọ̀ lé ah, <laughs> mo tiẹ̀ ti miss àwọn ọmọ mi ìwọ ni mo miss mo miss ẹ̀ gan àwọn ah, wà àwọn wà àwọn wà lè ṣọ́nà mo pé mo fi wọ́n ṣeré mo take care àwọn jù bí wọ́n gan ń take care lọ <laughs> ṣọ́nà ọ̀hún tiẹ̀ kó làwọn míì ṣe ọ̀hún tiẹ̀ mọ̀ pé àwọn ìyá wọn kò sí lára wọn pé bàbá wọn máa ń take àwọn gan mo fi wọ́n ṣeré náà. <laughs> Really? Ah, ah, ẹ jẹ́ n kí wọn. The only first lady. Any other first lady is a counterfeit. Uncle Kunle ṣe wà pa ẹkújọ mẹ́ta. Um, uh, I hope everything is fine, Everything wà Ah, a wà ń bẹ̀ o. Wọ́n ní weekend ni birthday mom sí yín. Birthday mom sí ìnáwó ńlá ni ìnáwó àti ìnáwó láti ṣe fún wọn náà ni. Eh? I hope you're gonna be around wo ẹni bínú sí mi ni màá try i try ka ka ka make ẹ. it is it is compulsory di dandan all right darling ẹ ṣì jẹjẹ kàdínà yẹn ò ní sí ẹjọ́ pé Ọlọ́run ẹ ṣì jẹjẹ o ẹ all right ma take care of yourself eh? all right and have a wonderful trip back. all right. hold on for heart room eh. <laughs> Oh, God. Hello, my dear. Okay, now, okay. But I really miss you, seriously. Okay, okay, take care. Dear. Love you. All right, darling. Love you. Bye. ọ̀rẹ́ báwo ni lórí ọ̀rọ̀ bẹ́ẹ̀ dé mọ́mí ẹ̀. that reminds me what's first of can you believe wípé But gbogbo owó go tá a that's not lórí But the mommy, these guys are still requesting for additional five hundred thousand naira. What for? I'm unless I can they should bring the breakdown of everything. Mo fẹ́ mọ everything. I want to know. Clearly, Jay Lenny bet the grandma and Tataguni. Now I wouldn't do that. Alright, you don't need to talk like that. I need that to shift for one. Because if I was she, fún mọ́ mi ni, that they fẹ́ kí inú wọn dùn. I need that to shift because I know how I'm going to do nǹkan tó fẹ́ àwọn ló mọ̀ nǹkan táwọn fẹ́ tó fi béèrè tá bá ṣe tá bá fún wọn lówó yẹn tó bá ṣe tó bá di jọ́ inú wa máa dùn pé àìkọ́ ah, ta fẹ́ àgẹ́ẹ̀tì ẹ̀ kò tá bá fún wọn lówó yẹn tó bá ṣe ọmọ àlè ṣèkọ́ tó wúwa lè bínú fún wọn kò jẹ́ ká fún wọn lówó yẹn ó ti yẹ. ṣàkóso ṣe máa ń bá mi sọ tó máa ń mú wálé ṣá every time. ọ̀ka yìí láti ṣe náà yọ̀ọ́ kó bàbá rẹ̀ bàbá yà lọ ó yẹ ti yẹ ẹ ní láti tọ́jú wọn dáadáa ẹ ọba ti délé màá try láti fẹ́ check on get owó yẹn ah. so kọ́ lọ. <laughs> Ọlọ́run ṣẹ́gun I'm so so grateful. Akúrúpẹ́ fúnra jù báyìí lágbọ̀rọ̀ náà. Thank you so so much. Thank you. Ah, thank you. I'm so grateful. Bébí mi. Yes. In fact, èmi gan ló yẹ kẹ́rù màgbà. Ọ̀rọ̀ tó ń sọ èmi ló yẹ kí n máa sọ. Yes. Baby, in hmm. short period of time, we are going into marriage. Sure. You understand? So gbogbo bó ṣe ń ronú mo fi pè nílò ẹ̀ kí n máa ronú bẹ́ẹ̀. Èmi gangan lè rún bá pé kó má yà kó sọ fún mi pé ò ṣe mọ́. <laughs> ṣùgbọ́n kó o fọ́ nìṣà. can you imagine relationship tí ò ń ṣe relationship ọdún kan relationship tó yẹ pé ó ti wà ńlẹ̀ ká ti wà jù àtijọ́ wà nú ẹ̀ fún àìmọye ọdún look at me and look at us do you know after our service and everything do you know kò tó next introduction after deduction wedding la máa ṣe now so why no why. àbí o àwọn tí wọn náà mo fẹ́ lọ rọ àwọn ọmọ ẹ̀gbọ́n mi ti pẹ́ tí mo ti rí wọn ìyàwó wọn ti lọ tó mi ti rí sí. lọ́sọ̀ kúrú kù tá máa ṣe tá máa ṣe ń dàgbà. please no. kí yẹ kí wọ́n máa sọ bẹ́ẹ̀ ok ṣé tiwọn ò dájú tí wọn lọ. báwo ló ṣe dá o. àwa ti ṣe introduction náà. bébí àwọn tó ń wọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹlẹ́sẹ̀ wìnwìnwìn tó ń rìn káàkiri yẹn tẹ́ ẹ̀ ń kó sí ọ̀nkú tẹ́ ẹ̀ ń kó káàkiri wọ́n assist mi. bá mi sọ fún wa ẹ jẹ́ kémi máa sọ tèmi torí pé kí ni kókókó là ń rán fadí. ọ̀rọ̀ ló tiẹ̀ sọ máa jẹ́ sórí kókókó yẹn òun ló dífá wípé ẹ̀yin tẹ́ ṣe introduction kò ní àwa náà ò ní ṣe wedding. ìyá Báyọ̀ ah nǹkan tó ṣe yìí ò dáa tó kù díẹ̀ kí a tó o kúrò nù ilé tó dẹ̀ mọ̀ pé mo wá scott lọ́dọ̀ ẹ̀ o ò sọ fún mi <coughs> olóńbò wá sọ́dọ̀ ọmọ ẹ̀ fún bí ọ̀sẹ̀ kan bàbá landlord wá wálé ló wá sọ fún mi wípé ìwọ ti kúrò nílé mo ti kó gbogbo ẹrù ẹ̀ mo dẹ̀ tún ṣe ń sọ fún pé rọ́ni wípé àwọn ẹrù ẹ̀ wà nílẹ̀ ó ní tóun bá ti kọ́lé pé lòun máa ń kó owó chíà sílé pé gbogbo ẹrù ẹ̀ pátápátá ló ti kó o ò dẹ̀ sọ fún mi kò dá báyìí kí ni mo ṣe fún ẹ. ìyá yẹmi ìyá yẹmi dúró ná kí ni problem ẹ gọgọgọ sọ fún mi tó o bá ṣàlàyé problem tó ní fún mi sí màá mọ bí mo ṣe tún máa rìn ah ohun tí ò yẹ ni wípé torí tiẹ̀ gangan ni mo ṣe yára kúrò nílé yẹn bẹ́ẹ̀ ni gbọ́nà ṣé wọ́n máa ń so ẹran mẹ́ran kíkan kankan pa ni i'm tired of you ó ti sú mi kàn gidi báyìí èmi náà ti yí padà sí ẹ fífi lẹ̀ náà mi ò fẹ́ mọ. inú sí ti rún bẹ́ẹ̀ ni mo wà tí mo ti ń gbóhùn yín so ẹ̀yin àtọ̀rẹ́ ilẹ̀ àwọn lè ń bá pariwo tó tó yìí ọ̀rẹ́ àtìgbà kékeré yín ah, ah. kú dáná o. akọlù sálàáfíà ni bẹ́ẹ̀ni màá yẹ fúnjọ mẹ́ta ìjọkọ pé èyí. ọkọ mi òpè bọ́là ni ìjà yìí kí àdó. ẹ ẹ ṣọ bẹ́ẹ̀ àwọn ọ̀dà mi kọ àlọ́jù. wọ́n wà wọ́n wà wọ́n wà. ṣùgbọ́n ó ga ṣá o ó ga o láti bí ọjọ́ mẹ́ta bá jẹ́ ìyọjú sí wa mọ́. ó ṣe ọmọ mi wọn náà jèrè. àmì wọn ní nǹkan tó wọ́n bí sí i. wọ́n máa pé ọbí sí i nísìnyí. ó ṣe ọkọ ó ṣe. ẹ ṣe o. Mami, mami, àwọn àlejò yìí ń lóde yìí o. àǹtí àwọn ẹni àtijọ́ rèé o. kásán o kásán ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta. ọjọ́ mẹ́ta. ó lágbára òkè ọwọ́ òtọ́ ló ń fẹ́ lókè yìí rárá sí. ẹ̀kú àríwí ìgbè lẹ́ẹ̀kú béèrè. àwọn ọmọ mi ń kọ́ ó wà. o ò ní lè dáhùn ah, ah. ẹni tó bá rúre ní òsàn rè kò ní lè dáhùn láti yọ ọdún yìí. ẹ má bínú ẹ dáhùn mo ò bẹ́ẹ̀ ní ẹbẹ̀ ẹ̀yà ẹ dáhùn bíbọ ọdún mi ẹ sọ mi o ẹbẹ̀ ah, ya ọ̀nà orí ilé o ní ẹ wò ó gẹ́ mọ́ wò tó jẹ́ lọ́kùnrin o jẹ̀ dá sí ìmáà ti fẹ́ mo ní bẹ̀rẹ̀ lápá ọjọ́ kọ̀ọ̀la kò ní jẹ́ ìjọkùnrin ilé ẹ̀kọ́ ni ẹ̀jọ̀kùnrin ọ̀yà. ẹ jọ̀ọ́ tí n bá ara wọn mẹ́tẹ̀ẹ̀ta. ṣe é ti gbẹ́jú ìfọ̀nù nínú ọ̀rọ̀ àdó Thank you. mọ́mí ilé ìṣèlú ẹgbẹ́ ìgbàlẹ̀ wà á. àyà mi pé lórí láti má kí ni òun kúkú ṣe pè sí. mọ́mí. mo pé lọ́lá. òun yẹmi mo pé ẹwù ẹ má bínú sí ìyá yín torí Ọlọ́run lóòótọ́ a mọ̀ wípé nǹkan tí ìyá yín ṣe fún kò dáa kò bójú mu ṣùgbọ́n mo fi Ọlọ́run ọba bẹ̀ ẹ má bínú. Uh, síbẹ̀síbẹ̀ ẹ̀yin náà ṣe ìyá yín o ẹ ṣe ìyá yín gan-an ah! ìyá yín jìyà gan-an o ah! di ọlá ó sọ́fà jù. ìyá báyọ̀ ọ̀fà ní kọ́kọ́ náà sọ ṣé ní mo ṣe wà ní wọn ò yẹ lẹ́yìn tí wọn yẹ lẹ́yìn tí wọn jókòó tì débi pé ọ̀tẹ̀ máa jẹ wọn mọ́ ah! ṣé ìyá ni ẹ bá nìkan tí wọn bá yẹ ṣe fún wa àdùkítà àwọn olópa dádì wa. ṣé ní ìtú fẹ́ máa ronú láàrin. kí ló ń ṣe láàrin ẹ. inú ń lọ nìyẹn. inú kẹ. inú kẹ kí ló fà. àjàlá ta nù ó wá ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ kì í ṣe ìwọ ni ṣé ìgbà tó máa jáde inú ilé láàárọ̀ yìí ṣé o dáná sílẹ̀ inú ilé yìí àìdáná sílẹ̀ òun ló fà á ti fi lọ rẹwà jẹ́ ìta ẹ̀wà tí ń jẹ òun ló jẹ́ kí n máa kí n máa rún mi báyìí mo ti purge a ti tó ẹ̀mẹ́ta lẹ́yìn. ẹjọ tó lọ náà ẹ I left this place around five a.m. in the morning you want to kill me kí ló wà lóko lọ sí pitch kó dáná. di ọlá. gas wà mbẹ rice wà mbẹ ọbẹ̀ wà mbẹ ẹ̀rọ wà mbẹ mo tún kọ́ àtò tó bá yẹ ìwà whatever you whatever it is irú ìsọdúnwó ni yẹn I have to go to work. tó kọ́ oh. fẹ́ pa mí ni kí ló dé. di ọlá di ọlá calm down wọ́n máa ń sọ fún ẹ always pé ọkùnrin ni wọ́n oúnjẹ tó bá máa jẹ o ti gbọ́dọ̀ ṣe sí kitchen fún wọn náà. nínú rọ́ọ̀gì fún ọkùnrin láti lọ sí kitchen láti lọ wọ́ ọmọ bẹ̀ everything wà bẹ́ẹ̀ náà. ó rọ̀ǹ fọkùnrin. ó rọ̀ǹ fọkùnrin. ó rọ̀ǹ okay. ẹbí eh. máa pa ni and apart from that onínúurun ẹ ó lọ sí káyọ̀ tàbí kó lọ síbi tí yóò wà kó lọ lògùn ni wá tó ń fọwọ́ díẹ̀ mẹ́ta. ṣe ń gbọ́ ṣe ń gbọ́ ah. ẹ má bínú bẹ́ẹ̀ yẹn ní oṣù ẹ má bínú torí ọlọ́run ṣe gbọ́. Ugh! <coughs>

Daddy! Yọ̀ọ̀! Daddy! Daddy! lẹ́yìn ìgbà yẹn olóòlè màtí ní gbogbo eh, lọ́la tàbí jọ pé ra wa jókòó pé bí ẹ ká kú òní fún wọn bí ẹ bá kú òní ní àyè mọ́mí ara mọ́mí àwálẹ̀ pé ah, àwọn tó kú òní wọ́n lè kọ̀rẹ́ tara wọn láti mọ láti ṣe nọ́mà pẹ̀lú wa still náà kò kọ́ wọn lọ́gbọ́n ẹ wo àbúrò wa ẹ wo last born wa wọ́n sọ díẹ̀ tó ń gbó kiri tó ń tọrọ owó owó yín lọ́nà nínú rẹ̀ tó ń tọrọ gbára kiri gbòòrò. báàkì ọjọ́ tí mo kọ́kọ́ rẹ̀ ẹ̀rọ ló ń gbà yìí. mo ní ṣe bẹ́yìn lọ́lọ́kọ̀ tó wà wá wá sáyé yìí ìjọ kí ló difficult ní pé ká gbé wa dé bùté kẹ tó sọ wà lẹ. ẹ. sáà mo pè dá ẹ àwọn abìnrin sí mọ́mí mọ́mí ṣe mọ́ àwùjọ wúwa ẹ̀ ẹ fi wọn lẹ máa bínú sí wọn ṣe gbọ́ ìjọ. mọ́mí fún mi lọ́mọ mi o kó lè bá mi kalẹ̀ ọmọ mi o ọmọ nìyí o ọmọ nìyí ọmọ níjẹ ọmọ làwọn rán ẹrẹ orí mi fún mi lọ́mọ mi o kó lè bá mi kalẹ̀ tọ́jú ọmọ rẹ kó lè fún ọ nísinmi ọmọ tá ò bá kọ́ akọ́tìlẹ̀ ta dandan ọmọ lèrè ayé ọmọ láṣọ èní araṣọ lọ́jà ọ̀la araṣọ lọ́jà tó bá yá aṣọ àṣègbè ọmọ ní kára o. ọmọ mi ò wá ọmọ nìyí ọmọ nìyí ọmọ nílẹ̀ ọmọ làwọn rán ẹ̀rẹ̀ orí mi fún mi lọ́mọ mi o kò lè bá mi kalẹ̀. láyé òun tá lágbára wá kíkan kíkan alábàárò àkọ́kọ́ òun lọmọ jẹ́ tọ́jú ọmọ rẹ kó lè fún ọ nísinmi bẹ́ẹ̀bí bá lọ bára bá lọ ọmọ mà ní kú o ọmọ láṣọ òwò ọmọ lẹ́bí ọmọ láyé. ọmọ mi ò ọmọ nìyí. ọmọ nìyí ọmọ níjẹ́ ọmọ làwòrán ẹ̀rẹ́. orí mi fún mi lọ́mọ mi ò kò lè bá mi.